بسم الله والحمد آه. لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن الحمد لله سبحانه الله سبحانه وتعالى ليتي رسول الله gẹ́gẹ́ bí àbùkù rẹ̀. تنظيم الدورة في مدرسة المحجة البيضاء ìtọ́já sí pé wọ́n fi lọ́lẹ̀ ní ìlú ọ̀yọ́ níbí báyìí. ẹ̀fín náà àwọn ọ̀rọ̀ rọ́ọ̀tì hàbìhì dọ́rọ̀. àwọn nǹkan tí wọ́n fi amọ̀ pé a fi ṣe ìpàgọ́ yìí òun náà ni nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ lóko òun ni mọ́tínú àjò òmìjà ẹni pé ọ̀rọ̀ tó jáde pé kì í ṣe pé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé wà ń bẹ̀rẹ̀. èyí tí ọjọ́ ti afa wa afa lórúkọ abu abdullahi muhammadun abu abdullahi abu abdullahi muhammadun bon muhammadin. بن داوود السنهاجي السنهاجي àfáà ni wọn gbajúmọ̀ sí bébí ní àjò rúùmà ni wọn àjòrò méjà ọlálàyé nítorí pé kọsíra yẹn àlùmọ̀kàndínmọ́tú àjòrò méjà sọláwà òfin boni tá yẹn ti wá sọyìn kan mí bẹ tọ́ tún pé síra yẹn o nígbà tá a bá débi tẹ́lí jámọ́ ìsísọ ìtàn àfáà tí wọ́n kọ síra yìí fún wa a máa mẹ́nu bá fún wa. sọ inú mùkọ̀rọ̀rọ̀ ti dọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ tó ṣe pé kì í ṣe kọ́ wá ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí wọ́n lọ fi ti ọmọ àjò rúùmà tí wọ́n lọ fi tì pé pé ọmọ akọ wa nípa tó ní í ṣe pẹ̀lú bóun ní èdè lábáwọ́ ó sì jìnnà. bó o ṣe pé òun náà ní lughatil Qur'an so àǹbẹ ọlọ́run fún àwọn al-ikhwati al-munazzimina li hadhihi ad-dawra an yajziyahum Allahu khayra al-jaza an yaj'ala hadha fi mizan hasanatihim yawma la yanfa'u malun wala banun. إلا من أتى الله بقلب سليم nkí gbogbo àwa ikhwana tí a pè tí a jọ péjú síbi ìpàgọ́ yìí oríṣiríṣi ìpàgọ́ làwọn èèyàn máa ń ṣe eléyìí dọ́rọ̀ ìlmíyà lòun tó ní í ṣe pẹ̀lú mọ̀ wọ́n làwọn èèyàn ṣe dángájíá káfí lè kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tọ́lá ẹni tí ọ̀gbọ́n lárúbáwá ó dàbí fáfíìlù ṣẹ́yìn láyọ̀ ọ̀pẹ́ ẹni tó sàfẹ́kùn kan ni kò lè rí ìyẹn ta lọ rẹ̀ sọmọ kí gbogbo àwọn ayékọ́wà náà gbogbo alápapọ̀ èmi yìí ti ṣe ọjọ́ kẹfà nínú oṣù tòmọ́dàlúgbòlá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún <clears throat> àti ọdún mọ́kànléní ogójì ìjọba èyí tá nẹ́bí sọlọ́mọ́ àti àlùfáàlì àǹtọ́sí tí gbogbo alápapọ̀ pé asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. kò sí bí a sì fẹ́ sọ nípa tíra kan táà ní sọ nípa ẹni tó ṣe tíra náà òun ni ó jẹ́ ká mẹ́nu bá tẹ̀rìjámọ́ sí al-mu'allif ká gbọ́ díẹ̀ nínú tàgbésí ayé àfáà tí wọ́n kọ tírà yìí tírà tá a pè ní mọ́tínú al-ajur rumiyya àfáà tí wọ́n kọ tírà náà ni abu abdullahi bàbá abdullahi òun ni kú níyà wọn wọ́n fẹ́ pé kọ́ tí wọ́n jẹ́ muhammad bin muhammad nínú ẹ̀ ló ti ń yé wa yí pé àti ikọ̀ tọmọ bá ń jẹ́ bàbá náà lè jẹ́ wọ́n fẹ́ pé muhammad lè kọ́ àfà muhammad bin muhammad bin daoud asinhaji sinhaji ìdílé kan ni ní maghrib afa gbajúmọ̀ bíbú ni àjò rúùmà ọmọ àjò rúùmà tọ́bí ọ̀sẹ̀ rí nìyẹn orúkọ yẹn àwọn kan bẹ tó ṣe kó sọ̀rọ̀ láti pè ìyẹn pé kò burú tàbá pé eléyìí tọrọ ọrùn nínú àwọn ọ̀nà tá a lè gbà fi pé kéwù yẹn nítorí pé lábáyé ṣe dè tiwa sọ irúgbà tá à ń bọ̀ tá à ń sọ yìí pé ààjò wù ẹ̀rí wọn fẹ́ dá wà lálẹ́ because a fẹ́ fi ṣáda lẹ́yìn ṣáda tó fẹ́ kàn má dùn káwá fẹ́ kó wa sí sùtà ẹ̀rẹ́ kan nù rẹ̀ bá ṣe lè ká nìyẹn a lè pè é ní ààjò rúmíyà ẹ̀dínlẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ibi tẹ̀sídìídì àárọ̀ mọ̀lẹ́bí jẹ́nsìn dọ́mìnirọ́ máa tàṣídìídì ẹ̀rí kò le díẹ̀ ọ̀bí dọ́mìl jim ájù ẹ̀tìrì nínú ọ̀nà ẹ̀mí ìdásún lè gbà wí torí dè bíi mẹ́rin àti nǹkan la lè fi pè é a lè pè é ní àjàrú àjàrú miya yàní bí fásitì jim. وضم الراء مع التشديد ọ̀nà kẹta tá a lè pé ẹ̀rí pé yẹn ọrọ̀ ọ̀rùn táwa tó ṣe pé nahnu ọ̀gáyọ̀rọ̀ náà tó kí náà bí làárọ̀ bí yà eléyìí ni ó fi ó tètè lọ kíá òun ni ká sọ pé mọ́tínú lè ajrú mi yà sẹ́ni pé kò sí ẹ̀dá wàhálà rárá pẹ̀lú pé hamza yẹn ọgbà fatia àfi mọ́tò sí bá a ṣe ń fa àwọn tọ̀hún yẹn a sì fún jíìmù yẹn ní sunkún rọ́ọ̀gàdúmọ̀ òun ò ní ṣáda wọ́n ní ẹ lè tún bá ń bò mí kí wọ́n sọ pé mọ́tínú al-akrumiya ẹ má ṣàjèjì síra yẹn náà ni o ẹ akíkà ẹ má ṣàjèjì rárá àjòrò mà yẹn àjò àjọrùmọ yẹn èdè bẹ́rìbẹ́rì ni ìtumọ̀ rẹ̀ ni. ẹni tó tálákà tó wọ́n tó wọ́n tó máa ń tún sí àsòfì tó jó ní sùfì kìí ṣe oníwìrìdì o kìí ṣe àfọ oníwìrìdì o onísùfì lọ́dọ̀ àwọn sálàf sálàf tá a gbà lérò bíi ibùn tẹ́mi àròhìmọ̀ fúlọ́ọ̀fù tààlà ẹ̀rí pa àwọn máa ń sọ̀rọ̀ àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tàṣọ́wò fún dáadáa nínú àwọn tíra wọn. sọ táwọn bá fẹ́ sọ̀rọ̀ ń pa bí ẹni tó ní zòfòtì ẹ̀rí pé ímọ̀nì tọ̀ lára ọwọ́ àhẹ̀lá rẹ̀ òun làwọn ń túmọ̀ rẹ̀ sí wọn ò mọ orú àwọn èyí tẹ̀yìn mọ̀ lọ́dọ̀ yìí ń bì báyìí o. ìtumọ̀ àjòrò wúrù nàníyàn alifakiru asòfin wọ́n bí àfa sí ní àfa wàyí wọ́n bí síbi tó ń pè ní fáàs kìí sàáké o ẹ̀wọ̀n kí fáàsù áké náà àmọ̀ níjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bí sí fáàs ní mọ́kùrì ní àm six seventy two ní ọdún tí àfa àgbà kú àfọ náhù al-Allama Malik rahimahullah ọdún tí àfọ mẹ́wàá àgbà kú ìbẹ́yìn náà máa ń gbọ́ síra àlìfíyàtú Ibn Malik ẹsẹ̀ wọn ọdún tá a fa kú báyìí ni wọ́n bí àfa gbà yìí. àfa wa ta wá pè ní ọmọ àjòrúmọ̀ yìí òun náà kú ní kíni six seventy two mo ní wọn bí òun náà kú ní ọjọ́ Monday ogúnjọ́ nínú oṣù sọ́fà àmọ́ seven twenty three ẹ̀rí pa àfa àpẹ láyé kọ ó lè má lọ títí náà àwọn àpẹ yẹn kọ́kọ́ yọ ilé léyìí tó ń máa fi pé ọgọ́rùn-ún padà six seventy two to seven twenty three ọdún mélòó ni ẹ ọkọ àwọn náà tètè mọ ohun dá sí o náà mo fi náà pẹ́ láyé pọ̀ náà tó rẹ̀ bó làbá àti kẹ́kọ̀ọ́ àbí mo kẹ́kọ̀ọ́ mọ́ wọn ni gẹ́gẹ́ bá a sọ wípé àlẹ́ àìlú mi bí tààlù. èèyàn ó ya léèyàn ó fi mọ̀ ọ́ òye bí yẹn kan sọ pé ẹ̀ka bíi náà lọ́dọ̀ àfa pàṣẹ sáwọn ànábì ọlọ́run mọ́ náà ọba dẹ́ta náà ló fi mọ̀ wọ́n báwa ti kẹ́kọ̀ọ́ àti ìpòwò ló ní nínú ma ọ kẹ́kọ̀ọ́ nílùú rẹ̀ tó ń pè ní sí alẹ́ lọ sí hajj ọkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfáàgbà àfọ̀náhù al-Andalusi tó ń pè ní Abi Hayyan òun ló tẹ̀sí àṣà tó ń pè ní al-Bahri al-Muhit ó kí lọ́dọ̀ àfáàyàn ọ̀rọ̀ bó ti yé sí nígbà tó dé Cairo kódà ìlímọ́mù sọ́yọ́ ọ̀pẹ́ rahimahullah ẹ̀mọ̀ yìí pé náà afá mọ́sárì wọn kọ́ nípa tafsir wọn kọ́ nípa ulumul hadith ọ̀rọ̀ bó ti yé wọ́n tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tàrí ìkùlàfà wọ́n sáka àwọn tẹ́lá gan. sàlìmọ́ musawi ń pẹ̀rọ ìmàkọ́lọ́ wọ́n ní ìmọ̀ mùsùlùmí ti sọ nípa ìbùnà ájì rúmà fóró yẹn pé ǹtàgùn. àwọn pòfẹ́sọ̀ ti di pé wọ́n sẹ́n ẹnìkan sẹ́n ni wọ́n máa kọ́ fújẹ́ẹ̀tì kan ẹ̀gbọ́n pọ̀lọpọ̀ àwọn pòfẹ́sọ̀ rẹ̀ wọn ò sí nǹkan kan àfáàgbà. sọ̀wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tẹ̀ súnmọ́ síra yìí ìyẹn àjùrùmí ìyá yìí àwọn tó tu wọ́n sọ wípé wípé aṣáájú làáfà nínú náà wọ́n sì máa fà yìí mọ́ sọ́lá pẹ́ni rí ni ó dẹ̀ ọlọ́run òyìnbó kẹ́kọ̀ọ́ kí wọ́n gbọ́ lárúbá nìkan ọ̀ká ní fàkìhà gbàgbọ́ ó sì jí dunnú mọ́ torí gbogbo àwọn ìmọ̀ eh, <laughs> kọ́kọ́ tìyàwó ni wọ́n mọ̀lẹ́bí ni wọ́n lórí ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ kò sí bẹ́ẹ̀ sì máa kọ́ náhù láyé ní padà já sínú tàjúwìn nítorí pé náhù gbé sọ́ọ̀fù sínú ọ̀gọ̀rọ̀ ohun tẹ́sí máa kọ́ nù tẹ̀jú ìdí wà nù sọ́ọ̀fù gbogbo ẹ̀ náà ọkàn ọkàn ọkàn lura wọn ni nù ọmọ nípa kí fani rọ́ọ̀sì bẹ́ẹ̀ ṣe lè ya kéwúlẹ̀ tó kọ̀ǹkẹ́ bó la fi kọ̀ǹkẹ́ ti ń yẹjú. afáàdẹ̀ tún kọ orin rájà sí àwọn orin rọ́jò òun lè yíká máa ń sọ pé mustafa'ilun mustafa'ilun mustafa'ilun mustafa'ilun mustafa'ilun mustafa'ilun afáàkọ̀ọ́rù àwọn orin tí máa ń wá bẹ́ẹ̀ tó yẹ orin tí máa ń wá nílé òun náà ń pè ní ash-shi'ru at orin tí máa ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́.

ìṣirò ó túmọ̀ nípa adam kí ló bá àtọ́ fi ń pe tíra yẹn ní mọ̀kàndínmọ́tú ebi ní ajuruma àbí ká pè ní alimọ̀kàndínmọ́tú ajurumiyya kí ló tán fi ń pe tíra yẹn bẹ́ẹ̀ òun la fẹ́ yanjú báyìí wọ́n ní wọ́n ń pè bẹ́ẹ̀ nítorí gbà àfáàní yìí ẹ ń bá ẹ̀kọ́ yẹn lọ àbí ká sọ wípé wọ́n ti lò dárí sa síra yìí náà nínú mi fi dùn fáwọn tó ṣètò dárọ̀ yìí òun ni wọn máa mú akẹ́kọ̀ọ́ nígbà bá ti lè mọ ẹjùrùmíyà yìí òun ni ó mú akẹ́kọ̀ọ́ tí ó fi lè súnmọ́ alimutawalat min kutubi nah wal i'rab yóò jẹ́ kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ lè nígboyà láti súnmọ́ àwọn tíra mi ńlá tí ń kọ́ ni ní náhùn àti ìrọ̀ tọ́ba ti mọ̀ yìí ní àfáàsì pé ní muqaddima pé ọ̀rọ̀ ìtìsíwájú ọ̀rọ̀ ìtìsíwájú. wọ́n ní kódà ẹ má sí mọ́ ẹ má tún tẹ̀síwájú àwọn míì wọn ò ní pè ní muqaddima wọ́n sọ wípé al-khulasatu al-ajurumiyya ikọ̀ tí wọ́n tún pè nìyà wọn ni wọn tún gbé ilé kan yẹn tó ìlànà wo la fà tọ níbi náhù níbi tíra al-Ajurumiyya yìí ọtọ al-mazhaba al-Kufi gẹ́gẹ́ bá a sọ wọn pé al-madrasatani ishtaharata fi ilmi an-nahw nílé kí wúlálá méjì kan gbajúmọ̀ nípa ìmọ̀ náà ọyẹ kẹyìn náà ti máa gbọ́ dáadáa al-madrasatu al والمدرسة البصرية ìlànà tá a fà wá rìn òun ni tàwọn fúnfa òun lọ́rọ̀ jù tọ́lọ́wọ́ ọwọ́ ọwọ́ líle ni àwọn bàtàrà máa fi mú ọ̀rọ̀ kéwù ọ̀rọ̀ ọ̀rùn pọ̀ gan ká má gbàgbé ohun tí àlùfíà tó fi fẹ́ díjú tí ẹ bá ṣe pé kéwù èèyàn bá ti ga kọ̀ rọrùn láti tètè gbọ́ yé nítorí pé Ibn Malik ittaba alimọ́sábà alibafuri ọwọ́ tí wọ́n lé tọ́wọ́ lé pípọ̀ jù tabaníkà fi wé ti ìkófa. ẹ̀rí àfàwà ibùnà ájò rúùmà yìí alimami alhamidi rahimahullah wọn nígbà tí wọn múrò wá nípa àfààfin gbà tó ṣe síra yìí tán àfáà ní ìkíláàsù kíkọ́ ẹlòmíì máa ń ṣe tíra pé kán lè mọ̀ pé àfáà ni wá dáadáa àfáà ṣe tíra kan àfáà wá wò pé tọ́bajá sí pé òun ṣe tíra yìí nítorí tọ́lọ́run tó tọ́ tí ò sí nǹkan ẹ̀mí lẹ́mí òun ju ti Allah lọ tọ́bajú sínú odò tóun bá ṣe nítorí tọ́lọ́run kò ní rí i wọn àti pé nítorí káyọ̀ lé láàfáà ní mímú fi ṣe ó jù síbẹ̀ báyìí tẹ́wá ò sì bàjẹ́ afáfá mú padà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọn ka tẹ́wá yìí sí ìyẹn al-muqaddimatu al-ajrumiyya yìí wọ́n kà á sí kódà wọ́n fọ́nká gan wọ́n ṣe sárífù rẹ̀ rẹpẹtẹ ad-durratu ń bẹ fi sharh al-ajrumiyya. تجد محمد بن أحمد بن يعلى الحسيني النحوي كلمة تقول قال الدرة النحوية في شرح الأجرومية قال هذا سيشعر لك وقال جدي غانيو هكذا فهم بي nínú ọ̀mí ìdátun àdúrárú àlùmùdí à àdúrárú àlùmùdí àtú lè abil hasan muhammad ibn ali ji almalik asharili síra yẹn pọ̀ gidi ọ̀nà kódà àwọn èyí náà ṣe ṣáàrù rẹ̀ tí wọ́n fi ṣe ṣáàrù àjọmíyà yìí ó ti ju mẹ́tàlá lọ láwọn tí wàá ní lábàmùsùbàmùsù ìkànnà náà ní ti ọ̀kan náà àwọn afáwà sí àgbéwájú yìí ibn Uthaymeen rahimahullahu ta'ala. sọ nípa bẹ́ẹ̀ túwédà wà fi ń kọ́ náírù ìbálòsùn náà ni wá ìbéèrè tó lésìn ni o ìbálòsùn náà àwọn ti bá àwọn àdàbí àwọn mọ̀lìkàsí náà máa lọ kọ́ náírù ìbálòsùn náà ni o tún máa kọ́ náírù ní bẹ́ẹ̀ ni o nítorí pé ìdílé ọba pàtàkì pọ̀. ẹ̀rí pàtàkì pọ̀ ẹ̀rí pọ̀lọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́run sọ al-Qur'an kalẹ̀ pẹ̀lú ahun lárúbáwá tó jẹ́ ẹlẹ́kùnrin rẹ̀ kí ni dị ẹ̀rí dè yorùbá bí wa òní wá sùn ọ́. àwọn ibi tí ó ti máa jáde ọmọ àyà yín lẹ́nu pọ̀ gidigidi gan àwọn kó àwọn méjì lẹ́yìn máa ń wí ṣé wọ́n máa ń wí ní èdè lábá láwọn méjì wọ́n dà kọ pé wàhálà dání wọ́n wì ọmọ méjì irú rẹ̀ wọ́n wà ní èdè Yorùbá ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ náà lè dè bó tó bá di di méjì wọ́n ti máa fi ẹ́ sí tètè wá ní ẹ̀ tún wo láwọn máa fi tọ́jẹ́lẹ̀kùn ẹ̀yà àlàyé tó ẹ lè mú gbólóhùn ràkúnmí tó yẹ pé mo ti ń jẹ́ ràkúnmí lè wọ twenty nítorí kí wọ́n yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ náà ni dàbí tó bẹ́ẹ̀ náà lẹ́sìn. sọ́nà sọ pé ọlọ́run sọ Al-Qur'an kalẹ̀ bíi lisanin arabiyyin mubin tó yẹ pé bàbá ti ń da èdè sédè báyìí láti nídìí kí gbogbo wa ká kọ bàbá ti ń da èdè sédè báyìí <laughs> bẹ́ẹ̀ náà ni ọ̀lẹ́ òkè máa dé báwọn táwọn tún nísìnyí àwọn oṣù bó bá ṣe yé wa báyìí ṣùgbọ́n tẹ bá ti mọ mìfta irú náhù tá a fẹ́ kọ́ yìí níjọ́ tí wọ́n bá gbé kalẹ̀ ó wì dáadáa jù wá lọ. torí àgbékalẹ̀ máa ń yí rẹ ní ju rẹ ní lọ. bẹ́ẹ̀ ni ó di pé abá tí ń dèdè sílẹ̀ báyìí bẹ́ẹ̀ lè dé ni ó sì máa dínkù tó máa lẹ̀ ní tó máa lẹ̀ ní. nítorí pé èdè lárúbáwá ni ó sì ní ìdí pẹ̀lú kọ̀wáì ọláwọn òfin tó dé táàfin ní sọ̀sọ̀kúsọ̀. So táàfin ní pé alam àṣà táàfin ní pé ní alam ẹ̀ta ìró mọ̀gòdìyẹ táàfin lè mọ̀ wípé eléyìí rọ́fún tọ́gbà yìí súnmọ́ rẹ̀ ní bóun ló ṣiṣẹ́ eléyìí fájì àtọ́gbà yìí súnmọ́ rẹ̀ ní pé òun tá a ṣe níṣẹ́ ni ó dẹ̀ ní í ṣe láàfin mú díẹ̀ wá nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa pàtàkì àti ipò tí ń bẹ fún èdè lárúbáwá amọ̀rọ̀ kan náà àwọn sàhábà wa Umar ibn Khattab radiyallahu ta'ala anhu. wọ́n ní nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wọ́n ní Umar nígbà tó kọ̀wé sí àbí Musa al-Ash'ari nínú fatafaqahu fi sunnati ẹ gbàgbọ́ yìí nípa súnà o nínú lẹ́tà tó kọ sí وتعلموا العربية ẹsì kọ́ èdè Lárúbáwá ẹ kọ́ èdè القرآن ẹ máa ké Kùránì dáadáa ẹ má jẹ́ gíná wù mẹ́ o mo sọ ń pè ní nígbà من علوم النحو وأريد به النحو عرفت كيف بعد ما مو سجود عرفت كيف طيب إذا كان نوروني أدي بيرورو فلورة إذا يكون القرآن لا لا بعد ما مو تسبيح nínú nǹkan tá a fi ń kírun ni a ti lè so bẹ́ẹ̀ náà ni eléyìí ọmọrù ni wà á àríbó alukur'an ẹsẹ̀ ìrọ̀gbà ìyẹn ni pé ẹ wọ dáadáa nǹkan báyìí kó ní rúfà ẹ má fún nẹ́sùlá kí tí wọ́n má dojúrú fa innahu arabi tọ́lá alukur'an gẹ́gẹ́ lárúbáwá ni ẹ dákun sáwà á ní kan ṣé ẹ lè gba islam yìí láì mọ kan nìyẹn. nínú ọ̀rọ̀ èyí tí àwọn ẹni ìsáájú sọ ẹjọ́ tó mú kan nínú ọ̀rọ̀ alimami Shafi'i ká tó mú yàn náà wá ọ̀rọ̀ kan ti ń bẹ táwọn sọ tó lágbára àfààní mọ́ntàbá harọ́fin náhàwì ẹni tó bá jí tó nù mọ́ náhù ìsìtádà ìlà kúlẹ̀ lọ́lọ́ yọ ọmọ náà gbogbo ọmọ yòókù gbogbo ọmọ yòókù lọ́mọ máa yé wọ́n yẹ kó bẹ́ẹ̀ ṣe rí wàyí ní ìsìn ó ní wọ́n bá kéwú tí wọ́n kọ́ wa nígbà táwọn ẹni fi ń kéwú ń jò ní ṣùgbọ́n wọ́n bá táàtà àtàtà yẹn gbọ́ nu náwó òun yẹn fi ń gbé yòókù àìníye tẹ́lá káàkiri ọ̀pọ̀ débi pé ṣùgbọ́n àwọn ajurumi àyìn náà wọ́n fi kọ́ wa ń kéwú ń jò yìí o pé kí ńgbà tó dẹ̀ ti kílẹ̀ èèyàn máa ṣe bá ṣe ìṣe ọba yíwọ́ yóò sì kéré sọ eléyẹn kọ́ máa jọ́rọ̀ nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ nípa sọ nípa ohun tó ní ṣe pẹ̀lú mọ̀nà mọ́sọ̀pẹ́ ní tọ́ba jìdò mọ́n tàbá àárọ̀ ìsádà ìlà kúlẹ̀ الإمام الشافعي رحمه الله صلي بعدين كل ده جرى إنه شريعة والواجب الكفائي فرض كفاية kaba ti gbogbo في kó lè fi gbọ́ yìí o kaba ti láwọn ọ̀sẹ̀ tó kọ́ wọn lọ́wọ́ di sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n ń jẹ gínẹ́wù nígbà wọn ń tún tẹ̀síìrì fáwọn èèyàn aláṣẹ gbọ́dọ̀ pa àwọn kan láṣẹ pé kí wọ́n wá ṣerú pàgọ́ yìí ẹ̀dígẹ́tì kí wọ́n kọ́ náírà kí wọ́n má bẹ̀sẹ̀ lójú jẹ́ ó ti di ojúlówó ọ̀ràn yẹn nìyẹn tó bá àrùn yẹn ṣeré nìyẹn. wáyé o àbọ̀ sínú tíra ìpín mẹ́ta ni a fẹ́ pín ìwà ìṣòṣà lọ ìpín àkọ́kọ́ torí àwọn dòrósù tá a fẹ́ mú bẹ́ẹ̀ at least ó máa wọ bíi thirty seven òun làwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú ẹ̀ ṣáàlá ọ̀tàbá ọ̀tà ara àmú mọ́kànlá balẹ̀ nísì so ìlẹ́hùn lákọ̀ọ́kọ́ mú balẹ̀ tábà padà wá látún mú lẹ́hùn sí twelve so mẹ́ta lápadà á kàn máa fún wa nísìnyí lẹ́yìn kẹ́yìn fi máa rù wá. àná kéke nígbà tá a fi ń ké oníjó ní ìnílẹ̀ Sudan a bá báyìí a tún padà a tún lọ báyìí a tún padà adáàfi ń sàwọn dáhùn àtàwọn ẹlẹgbẹ́ bí náà ìgbà tí síngà yẹn náà nìyí ẹ farabalẹ̀ fún wa ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí àkọ́kọ́ wò insha Allah tabaraka wa ta'ala òun náà ni tààrífù al-kalam òun ni ad-dars al-awwal tààrífù ابن اجوروما رحمه الله خلافات على جانب من انت هيا يقرا آه الكلام هذا هو الدرس الاول اقرا فوق تعفين يا الكلام ọ̀rọ̀ sẹ́ni tá a bá fẹ́ fẹ́ àlìkálá ìtumọ̀ oríṣi ni máa ń tú. nínú èdè lárúbáwá àwọn tó ń pè ní kàlámù òun làáfà fẹ́ júwe fún wa yìí. ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀. lọ́dọ̀ àwọn ulama tawhid táwọn bá ní àlìkálá kí ni wọ́n ti ń tó wọn náà ní àlìfáàsì. ẹ̀já má gbé síra wọn tí wọ́n bá ní alikalam tó yẹ pé síra àtàwọn ìdílé ń kà lọ́wọ́ ní ìpè lọ́rọ̀ tí wọ́n bá lágbájá lọ́ọ̀kọ́ ilmu alikalam ìyẹn ni pé ńlọ́ọ̀kọ́ ilmu alfalsafa ìmọ̀ọ́bù ìmọ̀ tó fi máa jiyàn ẹ̀sìn ọlọ́run tó fi máa jiyàn ẹ̀sìn ọlọ́run ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ń sìn ṣùgbọ́n ní èdè lára wọn bá ń pè ní kàlá ó lóun náà ní aláwùú kí ni ń jẹ́ láàmù òun ni anọ́tòkò bí lìtàn òun tó yẹn fa ahun sọ òun ni láàmù ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ní yọ jẹ ohun tó kó apá kẹ̀dé lárúbáwá sínú bí ká sọ pé alẹ́ àdì láwùdó nìyẹn asọ́bù láwùdó nìyẹn ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ní ọgbọ́n tá a bá fẹnu sọ òun ló ń pè ní láwùdó wọ́n fi ẹ̀gbẹ́ sẹ́yìn aláṣẹ báyìí irú èyí táwọn ọ̀rọ̀ sì fi àbí yẹ́lò pípa ń ṣe báyìí láìsá bìkálà sọ́dọ̀ yẹn ń kílà bẹ́ẹ̀. nítẹ̀síwájú nù júwe kí wọ́n ń pè ní kàlà. òun ni pé ẹ ọkàn ìjà bíi pé nígbà míì nìyí níta bá kọ́ náà lè túmọ̀ ọ̀rọ̀ ọ̀kan ọ̀rọ̀ tí ó lè túmọ̀ ọ̀rọ̀ tọ́tọ́ wáyé pé kò ní túmọ̀ ọ̀rọ̀ ni ìṣe ọlọ́run sọ̀lọ́ lọ́wọ́ àṣálà òní máa sọ pé mà á kò mọ̀rí ẹ̀ mùsùlùmí láhu ṣé òun yorí ìdùn àní yóò sì yàfi yẹ̀bi ìtù láyìlá tẹ́yìní ìlà wà sí yàtò fún mọ̀kìtì ó bá ti náà ń dà á lè kọ́ nǹkan kọjọ́rọ̀ nínú ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà là ń wí o á lè kọ́ nǹkan kọjọ́rọ̀ sẹ́wọ̀n fẹ́ẹ́ tó ń kà sọ́ọ́lẹ̀ pé gbèsè tí mo jẹ ni ẹni tí ó fún mi lówó ni sọ́sọ̀rọ̀ àbí ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ni ọkàn yà tó sọ̀fẹ́ mi sọ lórí pé ò ní dúró yẹ́nyẹ́ pé kàlámù dandan àṣàwí níbẹ̀ yóò fi yàtọ̀ sẹ́ni tí ń kọ́ ògèrè kéwù ni. àlùmọ́rá kí a tún gbọ́dọ̀ gbégunra wọn gbégunra wọn yẹn ó lè jẹ́ gbólóhùn méjì ó lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ bí gbólóhùn méjì kan sọ pé àdínú yóò rọ ní àbáwọ sẹlẹ nítorí bí àdínú jẹ mọ tẹdà yóò sọ̀rọ̀ oúnjẹ kí ni ó kábà ọ̀rọ̀ yẹn dẹsẹ àǹfààní ẹsìn ìhun tọrọ ọmọ àyẹ̀bẹ̀ kan kan sọ pé àdínú násì ìhàtù ọ̀rọ̀ yẹn gẹẹsì ọ̀rọ̀ yẹn sàǹfààní nípa ẹsìn ìṣìtì ni àyẹ̀bẹ̀ kan kan sọ pé sáfara àbí sáfara àbí bàbá mi frank òkú sí wàdí kan lọ sọ̀rọ̀ yẹn wúlò àbí òwúlò ọ̀rọ̀ yẹn wúlò sọ̀kadì ẹni sáfara àbí yẹn gbólóhùn mẹ́ta ní bẹ́ẹ̀ nù abẹ́ kọ́ sáfara ìyá alikẹ́lìmọ́tò ìkúlá abu lásán alikẹ́lìmọ́tò sáníyá ìyá ayẹ́ ńkọ́ alikẹ́lìmọ́tò sálẹ́sà láti sọ wípé ìyàní gbólóhùn tá a ti kíni ká a gbé bùnra wọn sẹ́ńfẹ̀ mi bá mi lọ díẹ̀díẹ̀ àti ìparí ìjúwe yẹn o wọ́n ní bákan náà káàbá wa sọ yìí pé àbí inú nǹkan tá a tó fi sàlàyé wọn ni pé alimu fi yé dẹ kó tó lè di kàlámù yóò wúlò yóò wúlò alimofid yẹn ń jẹ ismu fáìlì min afáàdà yòfìdù ìfáàdà tán mọfìdù kátó máa yanjú rẹ̀ àfàádá yòfìdú ìfàdàtàn mọfìdù ìgbà ló ti wá ó gbọ́dọ̀ wúlò kí ni mo ta gbà lérò pẹ̀lú wúlò yẹn ni pé yasunu sukutu alẹ́ yìí a lè dákẹ́lẹ́ lórí tàbá sọ̀rọ̀ kan tàbá ti ní dákẹ́lẹ́ lórí láyé sábìkàlà kódà kó ju gbólóhùn méjì lọ ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ tí yẹn bá sọ wípé ìdá sáwá kọfàlì mọ́tọ́rù tójò bá dá àlọ́ tí bẹ́ẹ̀ tó mélòó jà wá ẹ̀dá ìdá sáwá kọfà ìkejì mọ́tọ́rù ṣùgbọ́n làmú yóò fi èyí làmú yóò fi láàyò ọ̀tá barukàlà sọ̀rọ̀ yẹn kílẹ̀ adìẹ tó bákan náà kátó fi alimufiidu bilwadai tó ipò sànfààní pẹ̀lú kíni o pẹ̀lú àgbékalẹ̀ kíni o dàgbà lérò pẹ̀lú àgbékalẹ̀ yẹn ni pé pẹ̀lú èdè lárúbáwá ni o. tí mo bá sọ ní sọ pé bàbá abdulrahman káti ẹ̀ bá wí sí pé mo fẹ́ jẹ̀rẹ̀ sí láyọ̀ ọ̀sán barú kálámọ̀tì.

الدرس الثاني القارئ اقرأ الدرس الثاني وأقسام الثلاثة ابن أجروبة رحمه الله تعالى رحمة واسعة قال أقسام الكلام هون وأقسام أما في ضمير يسأل كافي وي ناو كافي ما وي لازم في ضمير أروكو أروكو òun wá padàlà lé owó yẹn ọ̀padà síbi alikala bọ̀rọ̀ bó tiẹ̀ wàlámà kọ́dí àlẹ́mùná àwàlámà kọ́dí zakarna alikala fi bidaya tilkala lidalika kunna akọsáàmù bọ̀rọ̀ bó tiẹ̀ bẹ́ẹ̀ wà akọsáàmù yàrá ni akọsáàmù alikala àwọn ìpín tọrọ pín sí. sàlásà mẹ́ta sí alákọ̀ọ́kọ́ òun náà ní ìsù àwọn òpin tọrọ pín sí nìyẹn ẹni pé mẹ́ta ni kí wọ́n fà wọ́n tọ́ pa gbogbo èdè lábáwá atórí ni ó atọ́rọ́ ẹlẹ́yẹyọ ni gbogbo ẹ̀ pátá wọ́n fi wọ̀rọ̀ wọ́n wọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n sáré pé kìkì da gbogbo ohun tó wà bẹ́ẹ̀ pátá ìrìn mẹ́ta ìrìn ẹ̀mí kì í lọ. àkọ́kọ́ nù òfin ọ̀rọ̀ àwọn náà ní kí ni ọ àwọn ní ismu orúkọ bí àpẹẹrẹ kẹ sọ pé allah orúkọ ti abẹ́ wọn rẹ ẹni bá ń fi jọsìn anabi orúkọ ti òun là nẹ́bí ọlọ́run torí pé wàá yìí máa ń dé bá nínú orúkọ wọn ní alimọ́sìtìtù orúkọ ni ìpín kejì òun náà lè jẹ́ kó èèyàn lè jẹ́ kó ọdún jẹ́ kó èèyàn òun níbi ká sọ pé Muhammad orúkọ ni orúkọ ẹranko bí ká sọ pé Asad orúkọ ni orúkọ ọdún bí ká sọ pé ṣàjàràtù lápẹẹrẹ àbí ẹsẹ pé gímí orúkọ ni nǹkan bọ́rọ̀ gidi bí òkè bí ká sọ pé jábàlì orúkọ ni bí kó tó jẹ́ nǹkan irúgbìn bí ká sọ pé ìbọn tó kọ́ ọ̀làtù orúkọ ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ bí ààyè masjid orúkọ ẹ̀. ìpínpín òun náà ni fẹ́ẹ̀ òun lọ́rọ̀ ìṣe fẹ́ẹ̀ òun lọ́rọ̀ ìṣe. kájẹ̀ ní gbogbo ilé yẹn lápadà máa kọ́ nísìnyí padà ọ̀rọ̀ ìṣe yẹn òun náà lè wá bí ọ̀nà bíi mẹ́ta. ọ̀nà àkọ́kọ́ òun ni kọjá mọ́ ọ̀gbìn àbọ̀ wá bẹ́ẹ̀ nítorí kọjá lọ bí kẹsàn-án pé náà sọ̀rọ̀.

àbí yẹn yóò rìn lọ àlẹ́ ìsìnkúrà ìkejì ni ìpín kẹta nù fẹ́yìn ló ń tẹ̀ òun náà ní kọjá àmọ̀ bí kẹta pé ó ń sùn rìn lọ́wọ́ sóbí fẹ́yìn ló ti máa rí nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àárẹ̀ bákan náà ìpín kẹta òun náà ní kinu house harufu yẹn òun ń pè ní lẹ́tà pé òun nìyí kì í ní ìtumọ̀. àfi tá a bá ti kí ni o tá a bá dá a pọ̀ mọ́ o lè jọ́rọ̀ orúkọ lẹ́dá a pọ̀ mọ́ o lè jọ́rọ̀ ìṣe bí mi ní gbogbo ẹ̀ lápára farabalẹ̀ kọ́ láti ìlà lọ sí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tóbi àríyàn ṣe rí nìyẹn. Um, sọ báyìí tábà fẹ́ júwe kí tó ń pè ní èsì ìtumọ̀ rẹ̀ ni mọ́ dalla ala musamma ìṣèṣẹ́ yìí mo fi wí ni o máa ní bẹ́ẹ̀ ọ̀sọ́ bíi mọ́ dalla ala musamma ìtumọ̀ rẹ̀ ni sókí nìyẹn tí bá ti ń tọ́ka sí mo tá ń pè ní nǹkan òun ló ń pè ní ìsìn síyàm ikọ̀ kan ní jẹ́bẹ̀ àwẹ̀ àlùmọ́ọ̀sì ikọ̀ kan ní jẹ́bẹ̀ mọ́sálásì kí ni wọ́n ń pè ní fẹ́yìn òun náà ni alihadafi ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lòun máa tú láti sọ pé ìṣẹ̀lẹ̀ lè jẹun tó ti lọ ó lè jẹun tí wọ́n ń ṣe lọ́wọ́ àti ohun tí wọ́n padà ṣe mo fi fún yín lápẹẹrẹ bí ká mi wá pé sọ́ọ́mọ yasọ mùsùlùm àti bẹ́ẹ̀. tàbá kẹ́ni fẹ́ yẹn ẹjọ́ òun náà lẹ́yìn kọ̀ọ̀kan kí ni wọ́n ń pè ní mọ́ọ́bí wọ́n ní máa dàlẹ̀ àlẹ́ àdàsì ìwọ̀n tí ń tọ́ka sí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò kọ́bílà zamani takalomi kó tó di pa ń sọ̀rọ̀ ìdí kẹsàn-án pé jà lásà ó ti jókòó bí pọ́ ká tó máa sọ̀rọ̀ máa dàlẹ̀ àlẹ́ àdàsì ìwọ̀n tó tọ́ka sí ṣẹlẹ̀ tó ìpè wà kọ́ à ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. قبل قبل زمن التكلم خطوط فانصر مضارع فيه هنا ما دل على حدث إبان بابا بي سيني لا جا يوم جاد ما ني ممي أو تدي ها so òun ni o ti ń tọ́ka sí ṣẹlẹ̀ tó yẹ pé ìṣẹ̀lẹ̀ yẹn o yẹ kọ́rù bí wà kò ti tẹ́kẹ̀ lómi ọ̀ṣẹ̀lẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí nígbà mi ò ti lè jẹ́ lẹ́yìn ìgbà yẹn bíi kẹsàn yìí pé yóò sọ̀lì ń kírun. amúrù ń tẹ̀ máa dálà àlà hádàsì ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn o yóò fọ láàbọ̀ ṣòṣòlùhù afẹ́kíṣẹ̀lẹ̀ yẹn wáyé bá a dà wá kó ti ṣàkàlì lómi lẹ́yìn tá a bá sọ̀rọ̀ tán. tẹ́ bá sọ pé ẹ̀ka kì í sáà ṣe pé òní tìjọ́ jáde lẹ́nu mi tó fi kà nígbà mo bá tó wí iṣẹ́ lọ́dọ̀ sí kíni o lọ́dọ̀ ga. ẹ má jẹ́ àgbàgbé ìpín kẹta tá a pè nínú òpin ọ̀rọ̀ adákọ̀ alḥarf hara sí náà tó ràn mẹ́ta tóun náà ní. àwọn rẹ̀ kan bẹ́ tó ṣe pé bẹ́ẹ̀ ti lè lò fún ìsinmi lè lò pẹ̀lú fain bíi hali. hali yẹ sọ́wọ́ mọ́ pẹ́pọ̀ kékeré yẹn fẹ́ gbáwẹ̀ tàbí ká sọ pé hali pípolú sọ ìmọ̀ ìjọmọ yẹn gbà rẹ̀ tẹ̀lé pé tàlà ọ̀fọ̀ gbàtà wí hali tẹ́kílà wí àwí fún ìlú tẹ́lẹ̀ kejì gbàtà wí hali tẹ́kílà wí àwí sí sọ bá nìyẹn ṣe rí nìyẹn. harafi yẹn rẹ̀ kejì òun lè lóye pé harfu mukhtassun bil asma orúkọ nìkan lòun máa ń wá pẹ̀lú ẹ̀ ṣèrò ìlà zahabtu ila al-masjid ẹ̀dìrí zahabutu ilà limọ̀sídì ẹ gbọ́dọ̀ sọ wípé ilà kátàbì bọ́dọ̀ bó ti ń sìn ẹ̀ lè tọ́ fẹ́ẹ̀ ẹ̀kọ́ nìkan lòun máa ń bá rìn ọwọ́ náà àwọn lẹ́tà sì yẹn tó wípé fìlì nìkan lòun máa ń bá rìn ẹ̀rẹ̀ kẹta ni harufu mukhtasun bil af'al liru lan lan ní làwọn máa fi ń tẹ̀lé lan òjìrìmọ̀ èmi ò ní ṣe ní hùwà kírímínà sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń kẹ̀kẹ́ bẹ́ẹ̀ mi ní hùwà kírímínà ẹlẹ́sẹ̀ ẹtí báyìí kọ̀dìfà ọ̀gbìn náà mi nà dá sí asáàdì aláwa huwa àkùsáàmù kẹlẹ́àdì ká má gbàgbé pé ìpín ọ̀rọ̀ mẹ́ta la alákọ̀ọ́kọ́ ni is ìkejì ni kíni fẹ́ẹ̀ ìkẹta ni harf àwọn àtọ̀pá àràfin ẹ̀ já a lè má àná arábí ló ní ìtumọ̀ ni òkè nípa máa fi tálífù bá tá a sá àti tálífù bá ní ìtumọ̀ sẹ́yìn náà ìzámọ̀ fẹ́ amúzà ní ìtumọ̀ tẹ́lẹ̀ àbí ò ní ìtumọ̀ ni ẹ̀ ẹ̀dá mi lówó ni ó ní ìtumọ̀ sébà náà ni àbí òní ó ní sétà ni àbí òní ó yẹ kẹ́ sọ pé ó ní èdè wọn máa ń rí tà láàyè náà ẹ kẹ́ fàlífù kún ni àwọn èyí tó ní ń bẹ́ẹ̀ àwọn èyí tí ò ní wà ń bẹ́ẹ̀ tó wà náà tó ní ẹni láàmù gbogbo ẹ̀ lẹ́kùn káàtó pé tọ́ọ̀ náà ṣé ni tó tó ń bẹ̀rẹ̀ ṣe sùúrù o <laughs> mi gbọ́ so báyìí adásù sáàlì ẹ̀kọ́ kẹta. Thank <laughs> you. tó ẹ̀kọ́ kẹta òun náà ni àlàmọ́ tòlísì kẹ́yìn náà dọ́gbọ́n máa jọ tẹ̀lé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni kí ni àlàmọ́ tòlísì àwọn àmì tá a fi dórúkọ mọ̀ làtẹ́nsáwó anana sábẹ̀ kankunna ìnẹ̀kàlámọ́ yẹn kọ́sùn ilà sálàtà. إلى اسم وفعل وحرف جاء المعنى هو هذا ما ينن بولا عزي توقف سلام يوقف ابن آجروم رحمه الله رحمة واسعة هنا اسم يعرف بالخفض أم يعقوق تعفي ما هنا الخفض omi kan gba wọ́sẹ̀ lé ní nsàlẹ̀ làwọn máa nípìnlẹ̀ ọgbà wọ́sẹ̀ lè ní nsàlẹ̀ ìpínlẹ̀ ní tó máa rẹ ọ ìrẹ̀lẹ̀ wọn ló ń pè ní káfù kí n tán rẹlẹ̀ tàbí pé rọ́fọ́ dídòhó alkhọ́f nọ̀rọ̀dẹ́tì gẹ́tì lẹ́yìn tó bá jẹ́ pínlẹ̀ wọ́sẹ̀ lè ní nsàlẹ̀ ọ̀bọ̀ ti rẹ̀ tó ìwọ́n tá a gbà lérò pẹ̀lú kábùdù yẹn náà ní alichab òun làwọn kúfà máa ń lò kábùdù làwọn máa ń lò ní wọn àwọn kúfà àwọn bá sọ járe làwọn máa ń lò tẹ́tí bí yàtọ̀ ní kì í ṣe pé kẹ̀kẹ́ ń bẹ tó ti tún bẹ́ẹ̀ o sọ ìyẹn ni pé òun tá a gbà lérò ní kí gbólóhùn yẹn gba jáf ìdí fi rárá wọlé tán lásán torí kwara fi jáde ńgbà mi ó lè wọlé tọ gbólóhùn tí ó yàtọ̀ sórúkọ ńgbà mi ṣùgbọ́n kó fún ní jáde ẹ̀ṣẹ̀ gan òun ni tó jáde yìí bò láti máa rí ọ̀rọ̀ nìyẹn inú ìlànà táwọn máa ń gbà fi kọ́ àwọn èèyàn sọ́jẹ́ tàbí ayé òde òní kan nìyẹn bò láti rí jáde jáde a lè rí pẹ̀lú náà nà fi bí àwọn ọ̀nà tí mo fẹ́ máa ṣàyẹ̀ ọ̀nà àkọ́kọ́ kára fi járe ọ̀tá jẹ òun lorúkọ fi lè jẹ́ ismu majuro ẹ̀ ń gbọ́ mi yé dẹ́ẹ̀dẹ́ bí ká sọ pé zahabtu ila al-masjidi a rí i pé jarorna al-masjid biwasitati ila abẹ́ ti gẹ̀ wọ́n fi pé tá a bá fẹ́ wí al-masjid á sọ pé majururu bi ila àyẹ̀bẹ̀ ó fi hàn pé pẹ̀lú ara àti járe ń gbà mí. orúkọ máa jẹ́ màjọ́rò ńbẹ̀ yẹn láti ọ̀gbẹ́ àsorúkọ ni máa ń sè. ọ̀nà kejì tá a lè fi gẹ́ẹ̀tì járe jama náà náà fà. èyí tẹ́ ń pè ní now kẹ́ ẹ forúkọ torúkọ àwọn yàrá máa ń débi stage ẹ̀gbẹ́. ìbẹ̀rẹ̀ kí abudu plus allah abudu ni bẹ́ẹ̀ abudu ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ wá sọ pé plus ìyẹn alọ́wù náà ní bẹ́ẹ̀ nítorí báwa fẹ́ fi orúkọ ti orúkọ àwọn arìmú kò tá ní wínú yẹn tó ti kò ní sí mbẹ̀ mọ́ aláhù yẹn kọ́ yọ padà dé ojú ọgbà ní nsàlẹ̀ wọ́n fi hàn pé ní nsàlẹ̀ pẹ̀lú kí ni o bílí iná ọ̀fà sọ̀rọ̀ yẹn kílẹ̀ iná ọ̀fà sọ́wọ́tò lè mọ àdínì ó gòkè kí ló gòkè ohun dàdá ni ohun orúkọ ni dàdá ni orúkọ ni kàtíkẹ́tì báyìí ní sá wàá mú ohun yẹn àfi ti dàdá ni bàtíkẹ́tì kẹsàn-án nìyẹn níbẹ̀ yẹn kọ̀sẹ́ bí ọ̀sẹ̀ máa rojọ́ fún wa dáàtún sí àdìmọ́ àdìmọ́ níbẹ̀ yẹn kọ́ orí kọ̀dà bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀lù àtúnṣe lè gẹ́ẹ̀tì járe alẹ́ gẹ́ẹ̀tì wọ́n tẹ̀lé ní nsàlẹ̀ pẹ̀lú kọjẹ́ bìtàbàìjà fi tabaija ìyẹn ni pé kọ́ tẹ̀lé járe bí ká sọ yìí pé dàkàlùtù abẹ́ zahabutu ìlà masjidin wàásì àyìn ẹ̀dìrì bẹ́ẹ̀ kí ló fà tá a fi fún nítorí pé ó tẹ̀lé ohun tó ní. ìsàlẹ̀ ọ̀nà tá a gbà gẹ́ẹ̀dì járe nìyẹn níbí báyìí hátìrìpá ti yanjú pé táàbà morúkọ àmọ́ pẹ̀lú hafu hafu tó dẹ̀ níkẹ́ tó lè rí ń orúkọ mayara ti jáde ṣáájú rẹ̀ àti kọjá ìdọ́fà àti kó gba ní sáàdìyà nínú tí kà fún wa pẹ̀lú taniwín kíni jẹ́ taniwín òun ni fatatani tẹ̀sọ̀tani zomatani ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀ ọlọ́npẹ̀ taniwín yìí máa ń hẹ̀ nínú ọ̀rọ̀ yìí máa ń pamọ́ nínú kíkọ nígbà míì pàpà jùlọ tí yẹn bá fẹ́ dúró ní parí àbẹ́ẹ̀dígẹ́dì ìgbà tí yẹn bá dúró ní parí fẹ́ẹ̀ bá dúró ní parí asan nínú ọ̀rọ̀ muhammadun muhammadan muhammadin wọn bó di ń sìn ṣùgbọ́n yóò pamọ́ nù kìtàbà kìtàbà yẹn ni wípé ẹ̀ ní kọ́nù nìyẹn torí sẹ́ni yìí ní kí ni ìtumọ̀ rẹ̀ ìbára tó á ní nù ní sàkínà àbẹ̀fọ́ tẹ́tí pé ogun wọn lè jọra wọn ẹ̀sùn ọ̀pá àmọ́ kọ́nù nù sàkínà nù tàjúwìsì nínú gbólóhùn wa àárín nínú sàkínà ẹ̀ ṣùgbọ́n náà àkọọ́lẹ̀ kò ní sí ń bẹ̀ nǹkan pé ń tánú wínú nìyẹn bí orúkọ nìkan là ń ṣe máa ń rí o òbí já sí pé ọjà nìkan nù tá a fi dá orúkọ mọ̀ àgbọ̀dọ̀ fi tánú wínú síbi fíìlì o lọ́rọ̀ bó ti rẹ̀ àgbọ̀dọ̀ fi síbi fíìlì sọ àwọn tàníwínú tá a wá ní ọ̀pọ̀ lóríṣiríṣi kákẹ́lé wa ní rẹ̀ ń parẹ́ wọ́n pè kan ní tẹ̀níwé ló tẹ̀mùkì ní máa ń wọlé torúkọ tá a lè yí torúkọ tí máa ń yí bí rọrọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ pé wa hadha dhikrun mubarakun anzalnahu dhikrun mubarakun ìyẹn ni pé tẹ̀líwìmù yẹn ọ̀rẹ́sẹ̀ wà lẹ́ ńbẹ́ nítorí orúkọ tí máa ń yí ni dìkìrún àti mùbárakún orúkọ tó lè yí ni kí ni mo tún máa ń dá gbà ní orúkọ tó lè orúkọ tó lè gba tẹ̀líwìmù yẹn bẹ́ẹ̀. ó sì lè gba ọ̀sẹ̀ lé ní nsàlẹ̀ ẹni mọ́ra ẹ bẹ́ẹ̀ alimusọ́ọ̀rù fẹ́ sí òun bákan náà tẹ̀líwìmù kejì dání òun náà ni tẹnuwéénu lùmùkọ́ balàtì tẹnuwéénu lùmùkọ́ balàtì òun ni tẹnuwéénu tó ṣe wípé ọmọ alẹ́ pàbájà mọ́ ànà ti sáà lé káfí lè jàrò yìí ti ń bẹ́ ń bí jámù mùdákàrí sálẹ̀ ábà ń bí tóbìnrin ẹ̀yọ́ wà ń bí tóbìnrin jámù mùdákàrí sálẹ̀ àkójọpọ̀ abótọ́lá fún fi lè ṣe déédéé nínú tí ń bẹ́ ń bí tọkùnrin ẹ ò pé tá a bá fẹ́ náà wọ́n fi pè tẹ̀lé nínú mu kọ́ ọ̀bàlà ẹ rí i pé tá a bá fẹ́ mùsùlùmí náà láàrú àbẹ́ fún tẹ̀lé wíìlì sẹ́wọ̀n pẹ́ fún. so àwa fẹ́ fi tẹ̀lé wíìlì yẹn rọ́pò nẹ̀ tá a bá fún tóbìnrin àwa fòbìnrin ní mùsùlùmí àtọ̀n tòǹdójú bẹ̀yẹ̀ wọn lọ́pọ̀ ní tẹ̀lé wíìlì mú kọ́ ọ̀bàlà tẹ̀lé wíìlì àlè mú kọ́ ọ̀bàlà á fi pààrọ̀ ìwọ ọyá àfẹlẹ yìí ìwọ gbà yìí ìwọ náà mú kókó fẹlẹ yìí rọpò àfi kọ́ bálá rẹ̀ àfi ṣe dèédé rẹ̀ dèédé sá àfi ṣe dèédé rẹ̀. inú tẹnuwé níta ní òní tẹnuwé inú tẹnkìr gbogbo wọn lè kọ́ ní gbogbo nǹkan tá à ń sọ yẹn òun tẹnuwé nítorí ṣe yí pé a sọ pé nǹkan yẹn nẹ́kírà. Hmm? ẹni tá ẹni tí a mọ̀ tí wọ́n bá ní nẹ́kẹ́rọ́ tún láṣàtà àrùn ẹni tá a mọ̀. ẹ mọ̀ fún mi àfa kan ní ìbáwáyì ìbáwáyì. sẹ́yìn gbọ́dọ̀ mi ayé díẹ̀ jẹ́ nínú àwọn afọ́nẹ́wọ́ àgbà ni wọn ò kó gbójú ọdún láyé tí wọ́n fi kó láyé. lọ́wọ́ kan tí ra bínú náhù ló ń pè ní alikitab ìkan tó pè é nìyẹn. èyí fún gbà táwọn ọkọ̀ tí ra níjẹ́ oníyìí kò tí ì kò tí ì fẹjú tó gbogbo wàhálà tá à ń fi láti gbà yìí àwọn kan máa sọ wípé alibaabu le awal alifayil alibaabu sani alifayil alibaabu sani alimafaul bi bí wọn ti ń wí gbà yẹn ni wọn ti ń tó gbà yẹn ni bí ibi tí wọn bá ká jẹ yóò ṣe wàhálà kó tó yé yẹn kó tó di gbogbo ẹ ti wá ti di ìrọ̀rùn báyìí tó wáyé fún yẹn la gbà lérò kí ìgbà wáyé bi lásán láàrú ilé tí ò ní ní tẹ̀lé ṣùgbọ́n báyìí pé nìkan náà ń bẹ ládùúgbò tìyín náà tó yẹ pé mẹ́wù tẹ̀ náà ti gbé pọ̀ wọ́n pè ní sìbáwáì hìn sìbáwáì hù kán yàtọ̀ sí sàfò mẹ́wù tẹ̀ ti mọ̀ ń jè ló yẹn ní wọ́n ti ń pè tẹ̀nìwé nù lóyè tẹ fún yẹn ní kíni o tẹ̀nìwé nù tẹ̀ǹtìrì. tẹ̀nìwé nù kan tó ní tẹ̀nìwé nù làyíwá.

bí irú kéwù tá a padà máa ké tó bá yá níbí báyìí náà insha Allah bí kọ́ọ̀dì tó ti ń sìn kọ́ọ̀dì táwí yẹn kẹ̀nùwí nìyẹn jẹ́ àrùn kí ni o yá sókèlè àsìyìn jẹ́ àfi tẹ̀nùwí nìyẹn pààrọ̀ kí ni o yá nígbà míì ni àárọ̀ ni ó lè pààrọ̀ didi gbólóhùn kọ́ má jẹ́ ara fi. tí mo bá sọ pé kullun yamutu kullun yamutu tẹ̀lé nìyẹn ni mo fi pààrọ̀ odidi gbólóhùn kullu insani insani mọ́tọ́gbọ́n gbé kó pẹ̀lú tẹ̀lé yìí nìyẹn ah, ẹgbọ́rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí mo ní kullun yamutu kí ni tùmọ̀ sẹ́yìn oṣù sẹ́yìn máa fẹ́ kú ẹtú èdè yorùbá ní ẹbí tó ẹmí ẹsẹ gbogbo pẹgbẹ nínú kéwò ọyàbọ lẹ́yìn ọsẹ tún èdè yorùbá ẹ ọdún lẹgbà èdè wa àwọn èso ọbẹ ní èdè wa gbogbo èèyàn ní òkùnlẹ tù àwa là ń lè máa sọ pé èèyàn tí wọn kọ sí ìdà lùfíà sí èdè wa yẹn gbádùn gan o lọ́nà mi níbẹ̀ yẹn ó ti jẹ́ olóyè wa wí pé gbólóhùn tí wọ́n yọ kúrò yẹn lẹ́mí yóò bó òkú lórí sáré gbé jáde. ìdákùn gbogbo kú làfa máa yọ fún amọ́sáláṣí. ẹtikẹ́tì bẹ́ẹ̀ tó tí yorùbá bá ti fẹ́ tu wọn ní dara àwọn gbogbo èèyàn ní wà sí ìdá nbẹ fura tó tó ṣe kó yẹn nígbà mi ò lè rọ́pò òdìbí jùmùlà sentence bí kẹta pé hìnà ìrìn bí rọrọ lọ́wọ́ bá sàhánà tó ní falawla ìdá balaghatil hulqum masatul waqi'a àyà eighty three sí eighty four sẹ́ni bá dé kẹ́ni gògóńgò wà á ń tún hìnà ìrìn hìnà ìrìn ewu yẹn yẹn ni pé nígbà ìyá ni hìnà ìrìn bá làgàtì rúùhù. wọ́n wá sọ̀ láti lè olùkú mọ̀ ẹ wá dúró sẹ́ńtẹ́sì. òun ní fi náà yìí wọ́n fi hàn pé bó ṣe wà yẹn òdìdí júmọ́lá nìkan lọ́wọ́ sí kíni wọ́n já ọ̀rọ̀ rẹ̀ àmì kejì káàfin mọ orúkọ náà ní dòkóólé alifi wọ́n làbí kálífù àti lámùkọ wọlé tán ní ọjọ́ ní wàhálà nù irú masjidu tawilẹ̀ kẹ̀kẹ́ sọ pé alimasjidu má dàrẹ́ láàmú kó dorúkọ nìyẹn. àlẹ́ àlẹ́ àmọ́tò rọ̀ àbíà àmì ẹlẹ́ẹ̀kẹrin tó ṣe pé àfi mọ̀ pé orúkọ ni èyí ẹ má gbàgbé aṣọ síbẹ̀ tó wa òrófin xafùdì òrófin xafùdì kára fífi máa ń fún nǹkan ní wọ́n tẹ̀lé ní nsàlẹ̀ tó ṣe kí ni o kọ wọlé tù àwọn xurúfù wo ni xurúfù xafùdì ẹ rí i pé àfàdọ́gbọ́n kà fún yín wọ́n kà kí ni o lẹ́yìn káwọn akẹ́kọ̀ọ́ fún wa pé kí ni jẹ́ min. nínú ìtumọ̀ tí máa ń túmọ̀ báwọ̀ apá kan sọdí ẹ̀ ń sìn máa ń túmọ̀ apá kan tàbí láti nígbà míì ọ̀mìnà náà sì máa ń yẹ kúlù àmọ́ náà bìlà ìyẹn ni pé báwọ̀ mi lè tẹ̀bọ̀ yìí wọn lọ bó ti rẹ̀ ń sìn nígbà won lo bo ti re n sin nigba mi o lè jẹ́ ìpìlẹ̀ nǹkan bí rọrọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní subhanahu alladhi asra bi 'abdihi laylan min al-masjidi. yàní fìdá ìlọ́gọ́ ọ̀yà mọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ń sìn láti from ẹtikẹ́tì nínú àwọn ará fi járì tó ṣe pé tẹ bá ti rí nǹkan kan tó tẹ̀lé tí ó fún tó fún ní wọ́n tẹ̀lé ńsàlẹ̀ yẹn ẹ ti mọ̀ wípé orúkọ ní nǹkan yẹn òun ni ìlà ìlà yẹn ìtumọ̀ tiẹ̀ náà pọ̀ tí máa ń túmọ̀ kí yẹn parí síbì kan bí irú kan sọ wípé yàní mọ̀ṣáyìtú mínàlì mọ̀jídì ìlàlíbáyìí àdìrí ibi tá a parí sí nìyẹn nínú àwọn huruful jar òun ni an nínú àwọn òsùnmọ̀tí antu òun náà ni al-mujawaza títayọ títayọ ìyẹn lọ gbẹ ìbùtà àtú anil munkar èmi mi kọjá kí n máa lọ sí pálapàla kí ni mo fẹ́ fìyàn sí. nígbà míì o lè túmọ̀ lẹ́yìn lẹ́yìn báyìí irú ọ̀rọ̀ náà wọn bá subhanahu wa ta'ala wọn lè làtẹ́rù kagbó nàtọ́ bá kọ́ni àǹtọ̀bàkì ẹ máa gùn pélé kan báàjà nìtúmọ̀ á ní níbẹ̀ yẹn bẹ́ẹ̀ báàjà tọ̀bàkì nínú àwọn ará fìjárì àti ẹ̀wọ́n tiẹ̀ ní ánìyàn ó tún máa ń túmọ̀ àlá dúbí yẹn tún túmọ̀ ará fìjárì máa ń wọnú ara wọn. ẹ lọ sọ dáadáa gan ọlọ́wọ́ bá sùhánà tálọ́ ìgbà ọmọ yẹ́bù kọlifà ìnà wọn yẹ́bù kọl ànáfìhì yẹn ni pé àlá náfìhì ìtumọ̀ àlá ló tún bẹ̀ ẹni wọ́n bá sanwó sanwó fún rẹ̀ nínú túmọ̀ ani túmọ̀ túmọ̀ mí ní nígbà mi ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ó yẹ kí àfihàn yẹn kéèyàn lọ kọ́ kí ó tààrà ni wọ́n wọ́n lẹ́bi yẹ́kùbálù tawbata ani ìbáàdì ìtumọ̀ rẹ̀ ni pé mí ní ìbáàdì yọ gbà tuntun bá lọ́dọ̀ ẹ̀rú rẹ̀ nínú àwọn aláfi járe òun ni àìlá wa àìlá nínú ìtumọ̀ tóun náà lè tú àmú mẹ́rin wa ó lè túmọ̀ àlè sọ̀rìlà òkè nǹkan ọlọ́run ọba sùhánà wọ̀tí alábàápẹ́ tí nìkan rọ́sùlù ọ̀gbọ́n bàdọ́hùn àìlá bàdù àgbẹ̀ ọ̀làfọ̀ apákẹ́ lórí lórí náà nìyẹn tú nígbà míì àìlá lè túmọ̀ fi bí rọrùn ọlọ́run ọba sùhánà sọ́tún kọ́sọ́ àyà fifteen ọlọ́run ni wọ́n dákàlẹ̀ mẹ́dínà tààlà àhíyìn ọ̀gọ́fìlẹ́tìn ọwọ́ ìlú yẹn àlàáhìnì kí ni tùmọ̀ tẹ́tù fi hìnì lákòókò táwọn èèyàn fura nínú ìtumọ̀ sí àlálẹ́tú àlálẹ́tú máa ta àlẹ́ ìdí pàtàkì àbókùnfà àbí okùnfà ẹ wo lọ́rọ̀ ọlọ́run bá sùhánù sátúbà kọ́ra ayáwá eighty five ọlọ́run yóò rí ìdúnlọ́ bíkúmọ̀lẹ́ yóò wọ́n la yóò rí ìdúnbíkúmọ̀lẹ́ ọ̀sùn ọlọ́run fẹ́ dẹ́kun fún yín kò fẹ́ sọ̀rọ̀ fún yín wọ́n lè tún mi lòlá ìdẹ́ta kẹ́sì lè parí kíni o kẹ́ lè ka òǹkà Ramadan kẹ́ kápé bóyá twenty nine àbí thirty. ولتكبروا الله على ما هداكم على ما هداكم نبا يعني يقول لي nítorí ìmọ̀nà tó fi mú ẹ̀rọ fẹ́ lórí lórí bò ó nígbà míì àlálẹ́ súnmọ́ máa pẹ̀lú bí rọrùn ọlọ́run bá subhanahu wa ta'ala ní sọ́kùnrin àdáyẹ lẹ́ẹ̀kẹfà ọ̀nà wàá inna rabbaka lábẹ́ mọ̀kírọ̀tì ní àlà zulmihim àlà zulmihim ẹlẹ́dàá rẹ̀ aláforíjì ni fáwọn èèyàn lọ́jẹ́ fáwọn èèyàn aláàzọlẹ́mìhìn ìyẹn ni pé pẹ̀lú àbòsí táwọn èèyàn ń ṣe yẹn nínú àwọn ará fìjárì òun ni fi wà fi òun náà láwọn ọ̀túnmọ̀ tó pọ̀ tí máa ń túmọ̀ azọrù fi yà nínú nǹkan bí kẹsàn pé aláhùn nuru samawati wal ard مثل نوره كمشكاة فيها مصباح هل مصباح في زجاجة منه sọyẹ pé àtùpà yẹn wà ní oṣù jájà inú gò inú gò nígbà míì sí ó lè túmọ̀ ìdí pàtàkì irú òyì tá a sọ pé ẹ ẹ ẹ àbí ẹ ẹ yìí tá a sọ níbi níbi ẹ àlálẹ̀ kan yẹn tó di èsì nínú àwọn ọ̀túnmọ̀tá ń sọ pé àlá máa túlẹ̀ kẹta ló túmọ̀ tààlì eléyìí náà lè túmọ̀ tààlì àti pàtàkì okùnfà bí ọ̀rọ̀ lọ àbí ọ̀rọ̀ tí a ní sọsọ lásán yìí pé dákàlẹ ti mọra àtún ànẹrọ fíìhì rọsì kí ni tí mo fíìhì rọsì mẹ nítorí obìnrin kan wọ náà wọ́n yẹ dákọ̀ ẹgbẹ́ anẹ́kàlẹ́ kí ó àwọn àfáàní kí ẹ má máa tutù kùtù obìnrin kan wọnẹ́ sí ìrọ̀tì kí ni mo láàtù nítorí ìyí ìrọ̀tì torí ológbò tó dè mọ́lẹ̀ kò fún lóúnjẹ kọ̀dọ̀ jẹ́ ọmọ àlọ́ wà nǹkan jẹ nígbà míì ni fi ó lè túmọ̀ máa yà pẹ̀lú ó lè túmọ̀ pẹ̀lú bí ká kọ́ ọlọ́dúnkọ́lù fi ọmọmi kọ́ ọlọ́dúnkọ́lù fi ọmọmi ọ̀dùnkálàtì mi nǹkan bìlíkùn mìíràn lìjìnnì wà lìjìnnì fi nàárì. ọdùnkọ́lù fi níbẹ̀ yẹn ni pé máa ọmọmi ẹ̀yin náà wọlé pẹ̀lú àwọn ọjọ́ kan tí wọ́n ti ṣáájú nínú àlùjọ náà ti ìjọ wọn náà ọlọ́run bá ti wá lẹ́ni bẹ́ẹ̀ tó bákan náà nínú ìtumọ̀ tí fi máa ń túmọ̀ ní túmọ̀ túmọ̀ àlá ìtumọ̀ wọn wọnú ara wọn gidi gan. ọlọ́wọ́ bá sùhánà ní sọ́tò tọ́hà seventy one kọ́lá àmọ́ǹtù ẹ̀yin wa ti nígbàgbọ́ ta ní sọ bẹ́ẹ̀ ìrónà àkọ́bùlà ni àgànnì lásìkò kí n tó yọ̀ǹda fún yín ìnáwó lákàbí irukùnmọ̀ lẹ́bi alámọ̀kùnmọ̀ sẹ́yìn àgbáyé ni musa jẹ́ tọkọ yín níná màá sì gé ọwọ́ yín àtẹ̀sẹ̀ yín mí nígbà tí fàyọwọ́ la ọ̀sọ́lì bá nẹ̀kùn bíi ti lọ nìyẹn fi jùzọ́ ìnákàlì. ìkànnì ṣé sínú lẹ́kùn àlá jùzọ́ ìnákàlì. igi kùkùté dàbí dùn màá kàn yín mọ́ bẹ́ẹ̀. fi nígbà mi ò lè túmọ̀ yìí la ẹ̀tọ́ ní gbélé yẹn tó lágbára sọ́ọ̀tù fọlùkọ́ọ̀dù fifty one. ọlọ́run ni wàlá òṣì iná lábàá àtúnáfi kúlẹ̀ ọmọ ti nàdí ti gbé ìlànà ẹ̀túnmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti ń gbọ́ mi lọ́dọ̀ gbogbo ìjọpọ̀ kan olùkìlọ̀ nínú àwọn aráàfin járì ìrìn kẹfà òun náà ni rúbà rúbà ha rúbà aráàfin járì ni o ní máa ń jọ bí záìdù gbà mí ṣùgbọ́n ohun tó wọ́n fún àyàtọ̀ sí ẹni pé ohun tó wọ́n máa máa fún ní járì láyé tiẹ̀ nẹ́kẹ́rà lọ́gbọ́dọ̀ jẹ́ wọ́n fi yàtọ̀ sí gbogbo àyè tá à ń bá láti gbà yìí báwọn ti lè wọ́ nẹ́kẹ́rà wọ́n tún lè wọ́ nǹkan mi ohun tẹ́lẹ̀ yọ ọba fún ní járì láyé tiẹ̀ lẹ́kàrà lọ́ba jẹ́ ọ̀bọ̀ díẹ̀ bí rọrọ̀ tá nẹ́bí sọlọ́ àṣálà ń sọ yí pé rúbdàkà sí àti fi dúníyà àárín àti fi àkàrà mélòó lẹni tó wọṣọ rúbdàkà sí àti lẹ́tìrì láyé bíbá yìí olùhòhò ẹni tó rìn òhò ni ìjọ gbẹ̀ndà òkè àrùn. tó mọ́ọ̀lì wà ń bẹ̀ sí mọ́ọ̀yàn ọ̀jẹ̀ sáà ìdá rúbámọ̀ yẹ wá dúró lé bákan náà àwọn huruf al-jar òun ni àlìbá wa ìtumọ̀ tí bá ń túpọ̀ nígbà náà lè túmọ̀ zarfiyya nínú bí rọrọ ọlọ́run ọba subhanahu sátọ ali imran one twenty three ọlọ́run wala qad nasarakumullahu bi Badrin bi Badrin ẹ gbọ́ bi Badrin ìyẹn ni pé fi Badrin ọlọ́run ti sàtìlẹ́yìn fún yín bi Badrin ẹ ní sọ pé pẹ̀lú Badrin ìtumọ̀ tí ó tẹ̀ kí wà ó ní ta yóò kọ̀ làkídà àbẹ́ sì kẹ́ẹ̀tì ọ máa kọ làtínà ọ ibi ńgbà tẹ débẹ̀ lẹ tó lọ ọdún náà yọ ọyọ sí ìbàjẹ́. nígbà míì báyọ̀ ó lè túmọ̀ sábàbí ìjà ìyẹn lè bí rọrùn ọlọ́run ọba sùpàdà ní sọ́ọ̀tún nìsa one sixty ọlọ́run ní fọ̀bí zolmi mìíràn lẹ́dí iná háàdì nítorí àbòsí ẹ gbọ́dọ̀ pé pẹ̀lú àbòsí tó di ẹ́ nítorí àbòsí tọ́wá lọ́dọ̀ àwọn yahudi arọ́mùnà àríhìm sọ̀yìnbáàdì ọ̀hìnlẹ̀tìlá gbogbo àwọn kẹtọ́ dáadáa sí lẹ́tọ̀ àṣàṣe lé ọ̀fọ̀ padà. bákan náà nínú ìtumọ̀ tí bá a máa ń tú ní máa ń túmọ̀ àlùmọ̀ àìjà ìwà pẹ̀lú bí rọrọ̀ ọlọ́run ọba sùhánà sọ́tò hood aya forty eight ọlọ́run kí la ya nù hù bíi tìbí sàlámì mìnà bíi tìbí sàlámì ìyẹn ni pé sọ̀kalẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ nìyẹn tú ẹ̀dígẹ́ẹ̀dì ìyẹn ni pé pẹ̀lú ọlá ọlọ́run ọba sùfàànà bákan náà bá nítorí máa ń túmọ̀ mí ní nígbà mi bí irú ọ̀rọ̀ ọlọ́run ọba sùfàànà sọ́ọ̀tù ìnsán àyà kẹfà ọlọ́run ni ayé náà yẹ ṣùgbọ́n bí ha ìbádùlọ̀ àyàkínlá lẹ́sùn ìyẹn ni pé mí nìha ẹ dákun ẹ fi di pé kòrán gẹ́gẹ́ là ń tẹ̀lé ńlọ mú wa ìṣẹ̀lẹ̀ rú kan ni táwọn ẹ̀rọ ọlọ́wọ́n bó mú mí ni hà kìí ṣe bí hà wọ́n mú pẹ̀lú rẹ̀ kọ́ ọ. mọ̀rọ̀ bó ti rẹ̀ ní ìsìn bákan náà nínú túmọ̀ sí tá a máa ń tú kó lè túmọ̀ án ìró òmùjá àwọn àtàyẹn náà ó lè tú. irọ́ ọlọ́wọ́n bá sùpá náà sọ́kùnkùn kọ́ọ̀d ayà fifty nine ọlọ́run ní alẹ́dẹ̀ ìkálàkọ́ sàmáwá àti wàlá ọ̀f ọlọ́run tó ṣẹ̀dá gbogbo sẹ́mi àti òtí mẹ́lá rẹ̀ fi sittati ọwọ́ adọ́gba sórí al-Arsh Ar-Rahman ọba àjọkẹ́ ayé fas albihi khabira ẹni túbìhì o ìyẹn ni pé fas al'anhu bí ẹni tó bá nímọ̀ nípa ọlọ́run khabira wọn ni kò béèrè kó sàlàyé ta ni Allah yẹn fún ó fèdí yẹn bìhì yẹn túmọ̀ rẹ ní kí ni ó hàn nígbà míì báyẹn ó lè túmọ̀ àlà ó lè túmọ̀ àlà sọ́tún alẹ́ òmùrán àyà seventy five ọlọ́run wa min ahli al-kitab mọ́ni ìntà mọ́ni bi khimtarin níbẹ̀ náà ọba kàdáàbíà ẹni tó ti gbé ọba fi lọ́kàn balẹ̀ pẹ̀lú àpò góòlù yuaddihi ilayk agbowó yẹn fún ẹ wa minhu ọdẹ wà nù wọn mọ́ni ìntà mọ́ni bi dinar ìyẹn ni pé bì níbẹ̀ yẹn àlá ló gbé àlá kìntọ́rin ó fi ọkàn balẹ̀ ìyẹn ni pé ó fún sọ lórí bọ̀rọ̀ bọ́ bákan náà náà àfi jáde òun ni káàfù wa tí máa ń túmọ̀ mísìlù àpẹẹrẹ bí ká sọ wípé àlìwáládù kàlí àbí mo rò bẹ́ẹ̀ tiri bẹ́ẹ̀ tọ́ bákan náà náà àfi jáde òun ni láàmù wa ìtumọ̀ ọdún ẹ̀ náà tún pọ̀ díẹ̀ nínú ẹ̀ náà ni alimọ́lì bẹ́ẹ̀ lè fi sàmáwá tí wọ́n máa fi ọ̀lù sọ́ọ̀tù bá kọ̀rọ̀ two eighty four ìtọ́ ìyẹn ni pé ọlọ́run ló fi ń lẹ́tọ̀ ló ní ìkápá tó ti ń sìn ìkápá gbogbo ohun tí ń bẹ́ ń sẹ́mẹ́ àtìlẹ̀. láàmú ń gbà mí sọ́jà ti járì yìí bákan náà bí máa ń túmọ̀ ẹlẹ́gọ́ ọ̀yà paríparí ibi tọrọ parí sí. ọlọ́run ọba sùhánù sátúrà áyà kejì ọlọ́run ni aláhùn lẹ́dí rọ́pà àsàmà wá ti lọ́wọ́ ìrìn àmàdì ni ó gbé sẹ́mẹ̀ ga láì lóko sàrà òun náà àtẹ́ máa rí báyìí. mọ̀sáwá alàlá ọwọ́ agún sórí العرش وسخر الشمس والقمر ọ̀sẹ̀ òun àtòsùpárọ̀ كل يجري لأجل مسمى ajáde musa màmí tí ń lọ nìyẹn ìlà òun lẹ́sùnmọ́ ilẹ̀ ajáde yẹn. àtòun àtòsùpá gbogbo ohun dọ́dá yẹn pátá dàsìkò kan títí di. bákan náà láàmù yẹn máa ń túmọ̀ àlá nígbà mi ọlọ́run bá sùhánù sátúlẹ̀ ìsàlá wa ò sẹ́wọ̀n ọlọ́run ìnàlẹ́dínà òótùlẹ̀ ìlmà min qablihi àwọn bá fún ní mọ̀sáájú sáájú rẹ̀ dídá yóò ti la àléhìm yakhruna lil adqani àìlálẹ́gbẹ̀ o tí wọ́n bá ń kí ọ̀rọ̀ náà ọba fún ọ yakhruna lil adqani ìyẹn ní pé ala adqani sujjada àbídẹ́ yẹn bá fẹ́ forí ṣe eh, lìíní wọ́n sin agbọ̀n ni wọ́n forí balẹ̀ bákan náà ní òtúmọ̀ tí láàmú máa ń tú òun ni kó tún fi ọlọ́run ní wọn náà dọ̀rọ̀ ìmọ̀ wá zina alqist liyaum alqiyama sọ́tún àbíyá ọtún sẹ́wọ̀n ẹnìkan bá káyà yẹn lásán kẹtàbà rẹ̀ tẹ́ bá ti tán òsùn àgbékalẹ̀ òsùn ọdọ́gba àtọ́ pé fi ní ìtumọ̀ eléyìí liyaum alqiyama kí ni ìtumọ̀ rẹ̀ fi liyaum alqiyama níjọ́sìn alqiyama. tó ní ìmọ̀ bẹ́ẹ̀ ká kí ni ìyàdílẹ̀ fún mi gbàdẹ́ fi kà wọ́n á ní àfáà wa sọ yìí pé. وحروف القصر فيك عفوا من بعد فيتا أولا في قسم هنا الواء والباء والتاء الواء والباء والتاء أولا في تنطق سيكي براني برار الله سبحانه وتعالى تني والشمس براني والفجر بدي ربنا sọ nínú huruf al-qasam wọn níbi wa aqsamu billahi tó ti ń sìn ẹ̀hẹ́ jahda aymani nínú àwọn ará fi bọ̀rọ̀ wọn ní táyà táwọn al-qasam wa tallahi la akidanna asnamakum ba'da an tuwallu ṣùgbọ́n nǹkan kan bẹ́ẹ̀ tá a ṣàkíyèsí jàmá tiẹ̀ kò ní wá illa ma'a lafdil jalala abẹ́rẹ́. والله جيبه الدرس الرابع علامات الفعل والحرف نجي الى بعض ما لا يصلح المطعم ولا tọ ṣùgbọ́n ìyá afa tún tẹ̀síwájú ẹ̀kọ́ kẹrin òun ni pé àwọn àmì tí ń bẹ fún fẹ́yìn àti harf àmì tí ń bẹ fún fún ilé àtàrà kí ni wọn ọ̀rọ̀ ìṣe ìbùnà wọn lè mọ pẹ̀lú káàmà fáìn pẹ̀lú kíni o pẹ̀lú kọ́dì tọ́ kọ́dì yẹn bí kẹta pé kọ́dì kọ́ra já dọ́ì àlejò ti ṣe kíni o ó ti jáde kọ́dì ni lè wọlé tọ́ fẹ́yìn ló mọ́ ọ̀bì bá a ṣe wí mẹ́rin ọdẹ lè wọlé tọ́ fẹ́yìn ló mú dọ́ọ̀rẹ́ ìrọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánù ní kọ́dí yá ìlàmú lọ́ọ̀hùn lè máa wẹ̀kí nàmí nkù. àwọn tí wọ́n máa ń tìyàn lọ́wọ́ ọlọ́run mọ̀ wọ́n láàrin ọlọ́run máa mọ̀ wọ́n láàrin. ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ tọ́ bọ́rọ̀ kọ́dí yẹn ṣe rí nìyẹn. tọ́ sẹ́báwí kọ́dí wọ́n àtàwùkì yìí wọ́n tàkì tọ́ba wọlé tọ́ba ọbí àtàwùkìdì ìkànnípa wọ́n tahqiq àti fífi nǹkan rinlẹ̀. adẹ̀ láwọn míì tún ṣàlàyé pé ó tún lè túmọ̀ tẹ̀kọ́rì bí irú ìdájọ́ pé kọ́ di kọ́ ọmọ ti sọ̀lẹ̀ àtù kò tún sẹ́wọ̀n tó bá yẹ kó di ọmọ ti sọ̀lẹ̀ àtù ni ó yẹ kí èèyàn máa lọ lé mi. kí ẹ̀mí ti lè gbọ́ sí wàá sí ìlú sọ pé kọ́ di kọ́ ọmọ ti sọ̀lẹ̀ àkàlà àti àkọ́dí kọ́ ọmọ ti sọ̀lẹ̀ àti kí ni wàá lọ́wọ́ bá ti gbà lọ́la ni lọ́ọ́ máa lọ lé mi ọdún ọbẹ̀ pé kọ́díyàn lè súnmọ́ àtàkọ́rí ìbò nígbà míì tó súnmọ́ ṣùgbọ́n kọ́dí tó bá wà pẹ̀lú mọ̀dọ́ rẹ̀ ìyẹn máa ń túmọ̀ àtàkìlẹ́lù àtàkùlẹ́lù wọ́n ṣẹ̀kìfíọ̀ kí nǹkan yẹn kéré àkọ́kọ́ kọ́díyàn júùdù bàkìlù ahun náà lè sọ rẹ̀ lè tàkìlẹ́lù ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀ a tún lè sọ pé kọ́d yẹ júùdù kẹrìmù. ọlọ́rẹ̀ ń ta lè tọrẹ létíẹ̀kìtì yẹn. sókè àti wájú ẹ bákan náà nínú àmì ẹ̀dá ẹ̀ fi mọ fún ìlòun náà ní sìn ọ̀rọ̀ ọlọ́run sọ pé kálá sẹ́yà ìlẹ̀mú sẹ́yà ìlẹ̀mú sẹ́yà kúrúdú bọ́ì òun ń pè ní sínú ten feet nǹkan yẹn máa pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀ tún mọ fún ìlú pẹ̀lú sọ́ọ̀fà. sáwùfà ìyẹn máa pẹ́ gan kálá sáwùfà tá àìlámù ẹ padà wàá mọ̀ ẹ bí mọ̀ yọ pẹ́ gan ju ti sàyà àìlámù náà lọ ẹdígá ẹsẹ a sọ mọ fún ìlè pẹ̀lú kíta òtà ní ti sàkínà kọ́ wọlé tán bí kan pé sáfara ti fa fínà tó fatima tó a fún ṣùgbọ́n yẹ kó tó a fún pẹ̀lú máhàmù rẹ ni o ọ̀bọ̀n bó ti yẹ bẹ́ẹ̀ tó bákan náà wọ́n wá ní wal harfu òun ọ̀pẹ́ wọ́n ní máa la yasluhu ma'ahu dalilun ìwọ́n tó ṣe pé tọ́ka kankan kò dáa pẹ̀lú rẹ̀ dalilul ismi ìtọ́ka yìí sì ní òsì fún kò sí tọ́ka fún ìlú fún ẹ ti pààrà sí mi tó ad-darsul khamis ìgbẹ́ la fẹ́ wọ̀ báyìí náà. الإعراب هو níbẹ̀ náà rẹ̀ dùn òun lè kọ́ ẹlẹ́ẹ̀ka tó ibùdó ájú ájú wúwo rẹ rọ́ṣìmọ̀kọ́lọ́ wọ́n ní sẹ́rí àfààfà yìí fi ẹ̀rọ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ èyí náà sábà pé dé lábàá ní ẹ̀rọ bìmọ̀ náà alì ìfọ̀ọ́hù alì ìfọ̀ọ́hù sọ́ọ̀hù. ní ẹ̀dá láhá sọ̀rọ̀ bó ti rẹ̀ ṣùgbọ́n nínú náírà tá à ń kọ́ lọ́wọ́ ìtọ́ bá ìrọ̀ òun ni bí ti máa chíǹjì òun ni tàkàyérò dọ́bọ̀pì àwọn aṣèré kẹ́lì yíyí dídè mọ́lẹ̀ ìgbẹ̀yìn ọ̀rọ̀ mọ̀rọ̀ bó ti rẹ̀ báà sì máa yí láti tó mọ̀ lọ sí fatia lọ sí kẹsàrà mọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kẹ́ẹ̀dẹ̀ rẹ̀ tàbá ní muhammadun muhammadan muhammadin bó ló ti máa máa wá bẹ́ẹ̀ ló fi sọ pé lẹ́kìtìláfíl àwa mílì nítorí òṣìṣẹ́ oríṣiríṣi tó wọlé tù àwa mílì dáhìlá ti aláìhà nítorí òṣìṣẹ́ oríṣiríṣi tó wọlé tù ọ̀rọ̀ bó ti rẹ̀ ẹ́ ní nítorí òṣìṣẹ́ oríṣiríṣi tó ṣe kí ni ọ tó wọlé tì ẹjá fún alápẹ̀rẹ̀ òṣìṣẹ́ kan ní gbèrò òṣìṣẹ́ yẹn ọ̀rọ̀ alẹ́jẹ́ láwùn gan gbólóhùn yẹn lè yí táàrí tó yí dáadáa báyìí bàbá sì kádàrà nǹkan yẹn síbẹ̀ èyí lójú ọ̀gá yìí padà yọ ṣùgbọ́n kádàrà rẹ̀ sínú ẹ̀ àfipamọ́ ẹ wò òṣìṣẹ́ kan tó wọlé ti eléyìí ní ìsìn jáà Muhammadu òṣìṣẹ́ tó jẹ́ kí Muhammad gba arọ́pọ̀ òun ní kíni ọ òun ní já ọ̀bọ ti rẹ̀ nítorí pé já àyàn jẹ́ kí ni fúnrin ló máa bín mọ̀bìnrin yìí alálùfáàsì àjọ máa wí ni o torí sẹ́ẹ́ ti ń bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ni ọ tí òfin ní pẹ́ wa fúnrin ló máa bín mọ̀bìnrin yìí alálùfáàsì láàmú halálàbù mínàlì fìrọ̀ òṣìṣẹ́ ni lọ́wọ́lé sí Muhammadun. òun kí ni fa'ilun wa 'alamatu raf'ihi ad ibi ẹ̀dùn bẹ̀ lásán kásìmá máa pẹ́ sọ̀rọ̀ bọ́dí ẹni òṣìṣẹ́ ẹja àyẹn kí muhammadu jẹ́ muhammadu ló sì gbàrọ̀ òṣìṣẹ́ mi tún lè wọlé sí báyìí bí ká pé rọ ayé tu muhammadu rọ ayé ayé ẹja rọ bòun náà rọ ìtìsọ́ọ̀lìhì ẹ́ ìta ìlfàìl ẹ̀wì níwọ̀n báyìí ó ti tó yẹ kì í. táyẹ̀ wá ń kọ́ mọ̀bùnì yù aláàdọ́m bí màhálì rọ́fàì fàì ẹ̀ka rẹ̀. muhammad ayé máa jẹ́ kí ni ọ mọ̀fọ́ọ́lọ́ bí mọ̀nsóbọ́n alálfàtà yẹ kì í. mọ̀ bó ti ń sìn ó fẹ́ pé muhammad ayé jẹ́ muhammadan nítorí rọ̀ àìsùn bí ọ̀wọ́lẹ́tì sọ̀rọ̀ yẹn yé díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà ni sàlámùtù àìlà muhammadin à nídìí ká mú sàlámùtù wa máa ń sọ̀rọ̀ àti wíńsì irú rẹ̀ wáyé tù náà ni àìlà yẹn kọ́ harfu jar mọ̀bìnrin yóò àìlà sukùl muhammad yẹn máa jẹ́ kí ni majruru bi àìlà wà àìlà mọ̀tò jarrihi alikẹ́sọ̀rọ̀ ẹ̀rí pé òṣìṣẹ́ yẹn ó jẹ́ kí muhammadu kó dún muhammadun lákọ̀ọ́kọ́. lẹ́ẹ̀kejì ọ̀dán lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ńkọ́ ọdín bọ́lá bẹ́ẹ̀ kiri bẹ́ẹ̀ sọ láàrin ẹ̀sẹ̀ rí nìyẹn irú eléyẹn ni láàbù kan sọdí ẹ̀sìn láàbù kan nìyẹn ní ti gbólóhùn nìyẹn ní ti nìyẹn àtẹ̀fọ́ alápẹ̀rẹ̀ àwọn ọ̀pẹ̀rẹ̀ pọ̀ rẹpẹtẹ níbi kí ẹsẹ̀ ìgbàlá wa lásìkò ní orí rẹ̀ wọ́n rọ̀ àbí ká sì kádàrá kéwù yẹn sínú ẹ̀ tòun ti bó sì sẹ́sẹ̀ yàtọ̀ àwọn sẹ́kọ̀ọ́ di ìrọ̀ àbí ká kádàrá rẹ̀ sínú rẹ̀ tòun ti bí kíni o bó sì sẹ́yìn ṣe yàtọ̀ ẹ̀yẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ ìlú ìbámu máa kádàrá rẹ̀ sínú ẹ̀ bí ká ló pé sáfara mustapha ọ̀yà sáfara ọ̀yìn ló máa fi mọ̀bìnrin yọ alàlùfáàtì láàmú alàlàhùn mí nàlẹ́ ìrọ̀ mustapha ńkọ́. فاعل مرفوع وعلامة رفعه ضمة مقدرة على الألف منع من ظهورها التعظم هتري فايقولون تقدير مقدرة متعفلون بأن لا تسبب لتعبد برئيس مصطفى يوكي جفت حتى مقدرة على الألف منع من ظهورها التعظم كذلك اعتماد سلمت على مصطفى حيث في كسرة مقدرة على الألف منع من ظهورها التعظم بينين اعتراض في جاء القاضي أي القاضي فاعل مرفوع وعلامة رفعه هذا في ضمة مقدرة على الياء منع من ظهورها الثقل مربوط ẹ̀ẹ̀mejì ń bí ọ̀jẹ̀ kì í ṣe mẹ́tẹ̀ẹ̀ta ẹ mọ̀ pé fati àfúyẹ́ lórí rẹ̀ wàá ètò olùkọ́ dí àní àní pọ́blẹ́mù àti máa rojọ́ ń bí eléyàn. ṣùgbọ́n sàlámùtò alẹ́ alimahami ọ̀yà alimahami mọ̀jòróró bíi àlà wọ́n alámọ́tò jarrihi kẹsàrọ̀tún mọ̀kọ̀dárọ̀tún alàlìkíni wọ́n alàlìyáàhì mọ́nà àmì zuhuri ha àfikọ̀ sẹ́ńgbọ́rọ̀ mi yé bẹ́ẹ̀ ẹ̀rí fà ń wí ọ̀rọ̀ mọ̀kọ́dára òun là ń wí níbi gbogbo àwọn àríyàn mọ̀kọ́dára kẹ́sì tuntun ìwọ ni mọ̀kọ́dára tó tuntun ta ló lè rẹ́ wa létí mọ̀kọ́dára tó tuntun. ẹsìn wù àtìkẹ́sì irú rọ̀ ayétu àbí ọ̀yà ẹja sí ọ̀yà àbí ńkọ́ mọ̀fọ́n ló ń bẹ̀ mọ̀nsóòbù wà aláwọ̀tún náà sì bíhi pátátún mọ̀kọ́dára tún ما قبل الياء المتكلم منع من ظهورها اشتغال المحل بالحركة المناسبة هذا يا كاري gbogbo àwọn ojú ìtí sẹ́wà ọba kárí wọn kẹ́tún padà sí kí ni o kẹ́tún kẹ́jẹ ń gbọ́ tóbi torí mo ti mẹ́bùn pàtàkì wá fún ẹ̀ ṣe ní wàhálà rárá. tó bá kẹ́ni àníwáhùn ẹ̀rọ àdánsù sáàdì òun là fẹ́ gbọ́ sí báyìí àníwáhùn ẹ̀rọ àwọn ọ̀rẹ́ ẹ̀rọ bùtà ni. وأقسامه أربعة رفع ونصب وخفض وجزم فللأسماء لله الرفع والنصب والخفض ولا جزم فيها فللأفعال لذلك الرفع والنصب والجزم ولا جزم فيها. ابن أجرومة رحمه الله أنا ما tá أنا ti yàn náà náà kí ni jẹ́ ìrọ́bù tán àtúnwò الإعراب ينقسم إلى أربعة أقسام قسمان يعني في عوامل إعرابية ما للنواة حقق لكن الرفع كان وانقل رفع هنا على العلو والارتفاع جيجا سمانو ناو تنقلوا إذا بان رفع هنا تغير مخصوص àyípadà kan tá a sà lẹ́sà àmì rẹ̀ ní dọ́mà àìlàmọ́tòkò dọ́mà tó ní àmì rẹ̀ ní dọ́mà wọ́n mọ̀ náà bá àná àti ohun tó lè rólé fún dọ́mà yẹn. bí kẹwì látọ̀rẹ́ pé ìntàsọ̀rọ̀ lè hàkó òtítọ́ òtítọ́ rí kíni ó rà tìlẹ̀ òdodo ó rí àtìlẹ́yìn ọyọ ẹja ẹja tó máa jẹ ọpẹ ọyọ ìdásọrọ fẹyìnlọ mọdín aha mabniyu alalfat la mahalla lahu alhaqu nkọ fa'ilu marfu wa alamatu raf'i adumma ó ti tó bẹ́ẹ̀ ni o. nínú àwọn àkọsáàmù ẹ̀rọ àbọ̀mú náà ní násìkò wa kí ni wọ́n tó ń pè ní násìkò òun ni al-istiqamatu dídúró déédéé ṣùgbọ́n nù kéwú dàǹkì lọ́wọ́ yẹn náà hò yìí òun ni tàgá yòrò ma sòsò àyípadà kan tó jẹ́sà tó ti fámi rẹ̀ náà ní fàtà wọ́n mọ̀ náà bá àjà àti ohun tó bá rólé fún bí àpẹẹrẹ rẹ̀ ti sọ yìí pé tó lè kúránà hafid tó lè kúránà ohun tá a fẹ́ lò gangan ni alukóraana ọ̀yàbọ̀ ni rọ́ọ̀bù rẹ̀ mọ̀ fún un ló mọ̀ nsọ̀rọ̀ وعلامة نصبه الفتح عليك جلات يا جميع يرى رب يرى كتا عدي في كتا هنا والخفض الخفض الخفض عبي وخفض خفض كن هو خفض هنا التصفح كن كاريلي aksurọf kí nǹkan wá nsàlẹ̀sàlẹ̀ òun ni tasafoli ẹ̀tẹ̀lẹ̀ ti sufula àtasafoli látara tasafala yẹ tasafalu tasafulan mutasafilun mutasafalun tasafal látatasafal. ṣùgbọ́n kápútù nínú ìmọ̀ lọ́gọ̀ nínú àhùyí òun náà ni tàkọ́ yòrò mọ́sọ̀ọ́sọ ni àyípadà kẹta àṣàlẹ́sà torí pàmì rẹ̀ náà ní alikẹ́sọ̀rọ̀ wọ́n mọ̀ náà bá àná àti ohun tó lè rólé fún un àpẹẹrẹ káwùtó òun ni kí n sọ wípé sáfárùtù ìlàlìkọ hírọ̀tì ẹ̀dìrì àlìkọ hírọ̀tì yẹn kí ni ọjọ́ ismu majruru bí ìlà wà ìlànà tó jẹ̀rí hi alikẹ́sọ̀rọ̀ àmọ́ ká má gbàgbé ohun tá a fi bẹ̀rẹ̀ kéwù pé àwọn kúfà ni wọ́n ń pè ní káfùdù kí ni aláwọn bá sọ́lọ́ ń pè jàrú ẹ̀ka rẹ̀. ìpín kẹrin nínú àwọn ìpín ìrọ̀ òun náà ní jazm kí ni wọ́n ń pè ní jazm òun náà ní alqata alqata gígé alqata qata ẹ̀ sì rí pẹ́ẹ́rẹ́ gé ní ló fi pé èyí ò lè mọ́ aláàfin lárúbáwá pè àti kò fi jásùmù kan ẹnì kan bá fẹ́ kọ́ yín tàjúwe ìhun yóò tẹ bá fẹ́ pé tó fi rí i pé ó dìgbà tó bá fún yín jásùmù. yá yá yá yá yá o ẹdí bẹ́ẹ̀ yá yá ẹdí gẹ́sì níbẹ̀ ló ti mọ̀ pé àtọ́ ọmọ ó pé àbọ̀ ọmọ ó pé yá. oge wọn bá ń pè ní jazmu ni jazmu nínú ìmọ̀ náhù tá à ń kọ́ lọ́wọ́ ni tagayyuru maksusun àyípadà kan tá a sàlẹ́sà àmì rẹ̀ ní sukun àti ohun tí bá ń rólé fún kí làpẹẹrẹ sukun yìí ká pé lam yakdib mu'minun mu'mini ọ̀parọ̀ ọ̀yà yakdib kí láwìí fa'ilu mudari' mudari'un majzumun bi lam. وعلامة جزمه السكون سليم بعد ذلك وعلامات العراق تاكل مانيا أفا أفا سلاي يولا فهم قالوا كوني ولل أفعال أبين أبين ولل أسماء من ذلك الرفع والنسب والخفض إنه ولا جزم فيها طبعا جيكو متى ليكو نفهم بيه kò sí jásímù nù orúkọ o náà bó ti bẹ́ẹ̀ kò sí jásímù nù orúkọ o ẹ̀já fún alápẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tábà pé mẹ́jà ha muhammadun sẹ́ríkò ti gbàrọ́ fún mẹ́ ń jẹ́ fáyì tó ayé tu muhammadan sẹ́ríkò ti gbà nẹ́sà mẹ́ ń jẹ́ mọ́ fún lórí sàlámtu ala muhammadin sẹ́ríkò gbà hàmtu mẹ́ ń jẹ́ alẹ́ ti gẹ̀ẹ́sì kò sí jásímù mẹ́ láéláé o ẹni pa ti yanjú yẹn wọlé afọ́álí mi ń dá àlìkà inú mẹ́rẹ̀ẹ̀rin yẹn zálìkà yẹn padà sí gbogbo àlàmọ́tò lè rọ́ọ̀bù mẹ́rẹ̀ẹ̀rin afọ́álù náà ní arọ́fà wọn nọ́ọ̀sìbò wọn jẹ́sùn wọn là hàfùtọ̀ fi hà kò sí hàfùtọ̀ mẹ́ bí àpẹẹrẹ rọ́fùn jẹ yusafiru muhammadu muhammadu máa tó àfọ̀ sẹ́ni fún náà ti jẹ́ fáìlì mẹ́ ọgbà rọ́fà abẹ́ẹ̀kọ́ tó lẹ́yìn yóò sáfìrọ̀ tọ́ríkù tọ́ríkù ní ti kíni òkú ní tọ́kù sẹ́ni fún ti gba nọ́ọ̀sì mẹ́ yóò tún gbajà sùn báyò lámú yóò sáfìr kọ́ọ̀lìdùn ẹtì bẹ́ẹ̀ sẹ́ni fún gbajà sùn mẹ́ ẹ̀ jẹ́ àyẹ̀jú láyẹ̀ ọ̀yà láyẹ̀ yóò sáfìrọ̀ ọ̀yà bó lẹ́ẹ̀ ها أيا يسافر فعل مضارع منصوب بلا وعلامة نصبه الفتحة فوجه طوري كن كنو فعل مرفوع هذا هو هو علامة رفع الضمة ألم يسافر إنك أيا أقول في السلام اسم حرف جزم ونفي وقلب ما تعرف شوفوا نيجي جزم 1 two yóò tún kọ́ three yóò change mọ̀dọ́rì sí mọ́ọ́dí. ẹ ò kébi dáa pé lámì yóò sá fi Khalid àlèsọ pé mọ́ sá farọ Khalid. a kò tí ì yé rárá rárá ló ṣe pé ìtumọ̀ mọ́ọ́dí ni ìyẹn máa tí wọ́n níyẹn nìyí kò ní kẹ́sùwà kankan bẹ́ẹ̀ o mo rò bó ti yé jàmbá bẹ́ẹ̀ so right adarsu sáadẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ńlá fẹ́ bọ́ sí báyìí báàbù ma'rifati alamati al-i'rab ojú ọ̀nà tá a ti fẹ́ mọ kí ni àwọn àmì i'rab nìkan. باب معرفة علامات الإعراب للرفع أربع علامات الضمة والواو والألف والنون فأما الضمة فتكون علامة للرفع لأربع مواضع. آه، إيه ما ماشي بس. إيه كذا للرفع أربع علامات الضمة والواو والألف أوكي أجل ما بعد ما بعد أنزل فأما الضمة فتكون علامة للرفع في أربعة مواقع بالاسم المفرد وجمع التكسير okay. وجمع المؤنث الثاني والفعل المضارع الذي لم يتصل بآخره شيء. أو أو قد ما يعدها. سأقاك الجنيه. ibùnà àjòrúmẹ rọṣìmọfọlọ oníṣẹrí rọfún lásán àmì mẹ́rin lòun nìkan ni ó bá jẹ rọfún àmì mẹ́rin lónìí. àmì àkọ́kọ́ òun náà ni adómọ̀tò hàbíhí ìyá àlàáfù ọ̀rọ̀ bó ti rẹ̀ ní sùn ṣe ọ̀sìn nígbà ń sọ̀rọ̀ ọlọ́fun fún wa ń sọ pé ọmọ nẹ́ẹ̀bà ni wí. sọ àmì kejì òun náà ní aliwa sọ̀rọ̀ bó ti rẹ̀ ẹ́ nísìn ó ti yé wa pé àwọn nìyá bá làwọn ilé ní àrólé ni wọ́n fárihàn ni wọ́n ni wọ́n ló ṣe pé gbogbo àwọn dọ́mọ̀ ni ọ ìwọlé kejì fatahatu ni ọ kẹsọ̀rọ̀tu ni ọ àti sùnkún ni ọ gbogbo àwọn eléyàn pè wọn ní àlàmọ́tún àsùlíjàtò ìpínlẹ̀ nìyẹn gbogbo àwọn yòókù tá a padà máa wí yẹn ni wọ́n máa pè ní àlàmọ́tún fàrẹ̀ẹ́jàtò. sọtọ́rí bẹ́ẹ̀ rọ́fùn lásán àmì mẹ́rin lónìí àbdùmọ́tú ìyàlá ọ̀f òun nìpínlẹ̀ èyí tó tún tẹ̀lé ní kí ni àlùwá àlùwá yóò sọ gbogbo ibi táà ti lò wọn èyí tó tún tẹ̀lé ní alẹ́ àálí èyí tó tẹ̀lé ní kíni ọ àdùnnà sàfihàn tá a bá fẹ́ mú ti tó màbí kan pé nẹ́jà alimọ̀jẹ táyì dù dùnmọ̀nìyà tá a bá fẹ́ mú wà wá a kàn yí pé nẹ́jà alimọ̀jẹ táyì dùnà tá a bá fẹ́ wí alif a sọ pé nẹ́jà alimọ̀jẹ táyì dàní tàbá fẹ́ wí nùn ká sọ pé àlùmọ̀jẹ tẹ́hìdúnà yẹn ń jà hùnà. tó kílẹ̀ adìẹ. sọ báyìí ní ìdáwà fẹ́ múlẹ̀ ọkọ̀ kan. bí pé béèrè kan sọ yìí pé mọ́tà tẹkùnù dọ́mọ́tò àlàámọ́tà ń lé rọ́fàì. nígbà tá a ti gbà pé rọ́fùn lámì mẹ́rin. gbogbo ni dómọ̀ máa jẹ́ àmì ìrọ́kàn èsìn wa wá pé yóò jámì fọ́rọ́ fún láàyè mẹ́rin àyè àkọ́kọ́ felix milimofradi orúkọ ẹyọkan kí náà ń pè lórúkọ ẹyọkan ohun tí bá ń tọ́ka sí ikọ̀ ẹyọkan ó lè jákọ̀ ó lè jábọ̀ bí àti ọ̀rọ̀ bó ti rẹ̀ ni. ọ̀bọ sí yé sọ bírò àwọn bọ́ìf ẹ̀kọ́ ayọ̀kan já àbọ̀ìf àtàwọn ìsúnmọ́ mọ́fra àbọ̀ìf mẹ́rin ìsúnmọ́ mọ́fra lábẹ́ ẹ̀kọ́ kàyẹ́sì ni pé ó jẹ́ fáìlì mọ̀rùfọ́ wà á láwọn tọ́lá fàáyìn hì àdọ́mọ́ lè ánẹ́hu mọ́fra sókè àbẹ́ nínú àyè tí dọ́mọ́ tó ti lè jáàmì fọ́rọ́ ọ̀rẹ́ ni jáàmì tẹ̀síọ̀ kí wọ́n ń pè ní tẹ̀síọ̀ òun ní tọ́ka sí irun tọ́pọ̀ ju méjì lọ tọ́pọ̀ ju méjì lọ lọ́kùnrin lóbìnrin pẹ̀lú àyípadà àwòrán mufrad lásán ni wọ́n ti ń pè ní tẹ̀síọ̀ kódà ó lè kéré ńgbà mí ó lè pọ̀ ńgbà mí ẹ wo kìtáàbù ní jama kìtáàbù gbàtà fẹ́ mú jámọ̀ ẹ̀ wá kí lásán. kótó ẹ̀rí kó kéré nígbà wà mufrad ọ̀pọ̀ nígbà tó dé jámù nǹkan kó kéré. omi lè jẹ́ bákan náà tó yẹ pé lásán ní asádùn sí ẹ lè sọ pé ó sùdù tó yẹ pé àwọn harakati lásán. nígbà mi ti lè ṣe kí ni ọ lè lé sí kẹsàn pé rọjúlù kẹsàn pé kí ni o rìjálù gbogbo ti kílẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ tolóṣe pé ohun tí bá ń tọ́ka sí ohun tó pọ̀ ju méjì lọ bàbá àjẹ méjì lọ́kùnrin méjì lóbìnrin pẹ̀lú àyípadà tọ́ka ìyípadà ń bi mufrad ọ̀rọ̀ bó ti yé wọ́n ní wọ́n ń pè ní tẹ̀síìrù nítorí wọ́n sọ̀rọ̀ àchéǹjì kínkínní bí kò ṣe wà tẹ́lẹ̀ lápẹ̀lú ìjọba pé sọ́ọ́mọ̀lì àkọ́fáàlù àwọn kéèké gbáwẹ̀ sẹ́wọ̀n ká àlàtò fáàlù mẹ́rin fàáyìn lónìí ọ̀yà mọ̀rùfọ́ fàlámọ́sọ̀rọ̀ fàáyìn àdúmọ̀ lẹ́ánẹ́hù jámọ́ ẹ̀yẹ́ dọ́gbọ́n máa wí sí bẹ́ẹ̀ ká fi mọ bí dá lọ. bákan náà nínú ibi tí dómọ̀ ti máa jámì fọ́rọ́ àwọn náà ní fi jámì ní máa nà sí sàlìmì jámù anásù sàlìmì bóòlù àti gẹ̀ẹ́tì ni àwọn oní ha sọyìn pé méjì lóbìnrin yẹn àlésí tí a fi sí àléfà ti ta ní gbẹngbẹ yẹn bíi mùsùlùmí àwọn tó ń mọ́mìnà tó ń tọ́lì bá tó ń ẹtìkẹ́tì rẹ̀ kílọ́fà tí wọ́n fi ń pè ní salim torí mufadu ẹ ọ̀là kò níbi àyípadà nígbà òde jámà òsèwà náà lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ni tó di ẹ́ sìn nǹkan fi ń pè bẹ́ẹ̀ nìyẹn. bí irú àpẹẹrẹ wa pé tàfà wákọt al-mujtahidaatu ẹjẹ àti ẹsẹ rọba àti ìwé gbólóhùn tàfà wákọt lẹ́ẹ̀kan rí ọyọ tàfà wákọt tàfà wákọt nílùú mọ́ọ̀bì alálùfáàtì nínú ìrọ̀ táà ye ń kọ́ táwọn ta ní ìsìn ẹ lè má fi sáà kí náà sí ẹ má èwì sí ẹ fẹ́ dara yín láàmú ọyọ al-mujtahidaatu ń kọ́. فاعل مرفوع وعلامة رفعه الضمة لأنه مؤنث فاعل أها لازم سنية بكنا حصل في الضمة تكون علامة للرفع للفعل المضارع الذي لم يتصل بآخر شيء بفعل مضارع تصفين كاكا ودعقا مقدر يرى كاكا ودعقا مقدر يرى بيرو يسجد نسم yasjudu li muslimu li rabbihi mùsùlùmí máa forí balẹ̀ fún aṣẹ̀dá rẹ̀ ọ̀yà yasjudu nǹkan ìlùmọ̀dá mọ̀rùfọ́ wọn aláwọ̀ tó wà fún yìí àdúmọ́tò ẹ lè sọ pé ìgbà ọ̀yọ́ ẹ má dara yín láwọn ẹ má wílẹ̀ àná ẹ̀wù rẹ̀ yọ̀ pẹ̀ tó ẹ́ sókì náà òun ni pé dọ́mọ̀ máa jámi ìfọ́nrán fún lọ́nà mẹ́rin orúkọ ayọ̀kan jámu tọ̀síọ́ jámu anasálẹ̀ àti fún ilé mọ̀dọ́rì òsì tẹ̀ka ọ̀dà àpọ̀mọ́gbẹ́ yìí àdásù sàmì ẹ̀kọ́ kẹjọ. في تو ẹ̀kọ́ kẹjọ òun náà ní àlàmọ́tò rọ́fín alifàrẹ́yà ẹ̀wọ̀n pàtó pé lẹ́yìn tó mọ̀ báyìí àwọn yòókù fárẹ́ ọ̀hún ni wọ́n. ibùn ájòrúna rahimahallá ó lè rí wáwù ó lè jámi fọlọ́fọ̀ fi mọ́wùdí àyè láàyè méjì. àyè àkọ́kọ́ fi jámi lè mú dákìárì sálímì ẹ̀yà àkọ́kọ́ nìyẹn kí ni ohun tí wọ́n ń pè ní yàrá ìmọ̀tá kárí sáálí òun bí ń tọ́ka sí ohun tó pọ̀ ju méjì lọ pẹ̀lú pé wà wá sí nínú lésì àbí yá wà sí nínú ló lésì lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yọ̀kan rẹ̀ ẹ̀ bá ní mùsùlùmí ní mùsùlùmí ọ̀nà ọ̀rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ ń sìn ha bí kẹsàn pé nẹ́jà halimọ̀jẹ̀tẹ̀ hìdúùnà ọ̀yá halimọ̀jẹ̀tẹ̀ hìdúùnà kílẹ̀ wí o. فاعل مرفوع وعلامة رفعه الواو sọdí ẹnsìn ẹ má wulẹ̀ rojọ́ mọ́ ọyá lẹ anahu jámọ́ mọ̀dákàrí nta ọ̀dìtà ọ̀bẹ dúkẹ́tì rẹ̀ mọ̀dákàrí fi mọ̀ ẹgbẹ́ jámọ́ mọ̀dákàrí sáàlì mu ní wọn ni kí nínú yẹn gba pátíà ọ̀sẹ̀ mọ̀ alfarku bẹ́ẹ̀ ní ẹlẹ́mùsánná ọ̀jámọ́ mọ̀dákàrí sáàlì wà fàtúnù ọ̀bọ̀ tí bẹ́ẹ̀ ń sìn musanna òun ni kásírù nùn ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀ náà lọ́rọ́ ti rí kọ̀ọ̀bá àjẹmọ́ alḥakubi jami mudakari sàlẹ̀ kẹ̀kẹ́ náà ni kò sí yàtọ̀ sọ̀rọ̀ bó ti yẹ sọ bákan náà a sọ fún wa yìí pé wàá wò máa jámi fọlọ́fọ́ àyè kejì fílẹ̀ asùnmọ́ ẹ̀ ọ̀kọ́ mùsàlẹ̀ àwọn ikọ̀ márùn-ún àwọn náà ni abúkà bàbá rẹ àkúkà ọmọ ìyá rẹ hàmúkà kí ni tó máa hàmúkà àná rẹ sọ wọ̀fúkà ńkọ́ ẹnu rẹ mọ̀dúnmáàlì olówó sọ ká mú àpẹẹrẹ owó kan só kákà mú wá bí ká sọ yìí pé sáfara abúkà. فيا أبوك فاعل مرفوع وعلامة رفعه الواو لأنه من الأسماء الخمسة فيا كذا هو مضاف هو مضاف كاف ينقى مبني على الكنيوم على الفاتح في محل جر بتمام أسيو أسيو أسيو ولا لا لا لا أسيو ولا لا sọ́kè jẹ́ pé alásùn olùkọ́mùsà الخمسة ọba fi jẹ́ bá a ti wí yẹn ọláwọn máa jẹun bíi márùn-ún àkọ́kọ́ ó gbọ́dọ̀ jẹ́ mufrad mufrad ni ọ àbú ní ọjọ́ ọ tọ́bí etí di mọ̀sánná èyí sì rọ́ọ̀bù ni látúnṣe mọ́ ọ àti jámù ó sì gbọ́dọ̀ tún jẹ́ mọ́ bọ́ọ̀fà mọ̀dọ́ fi hàn kọ̀ọ̀bá jẹ́ sí mo sọ ọ́ hẹ́ọ́ àbí mo sọ ọ́ kò sí ìtọ́ka wa àbúlé àwùlájì ẹ lè wí dáadáa àbúlé bànẹ́ẹ̀sì àbúrò ni ẹsẹ̀ wọn jẹ so dábàá ń ṣe dọ́fà ọ̀rọ̀ kẹta ọ̀rọ̀ kẹta àgbọ́dọ̀ lọ fi ti yé àwọn mùtàkàlì ọ̀rọ̀ kẹrin ọgbọ́dọ̀ jẹ́ mu kàbàrà kìí ṣe àbúkéké lẹ́rù lọ́dí yẹn sì sọ eléyà ó jẹ́ àwọn májẹ̀mú kìnní ṣùgbọ́n ah, tọ́ba jẹ́ zuu rẹ fẹ́ lò ó gbọ́dọ̀ súnmọ́ sọ ìbò orí zuu kàn bẹ́ẹ̀ tí ó jẹ́ májẹ̀mú ni o tọ́ba jẹ́ fúkà lẹ fẹ́ lò ó gbọ́dọ̀ ní mímú ọ torí dàbí ẹni pé ní fúkà ó di fámúkà ọ̀rọ̀ bó di rẹ̀ ń hmm. ọmọ pé tọ́ba ti jẹ́ mùsànnà ẹ̀ sì rọ́ọ̀bù ẹ̀ ní rọ́ọ̀bù mùsànnà bí ká sọ pé já àbáwáka sọ pé àbáwá níbẹ̀ yẹ pé ní fáìlì mọ̀rọ̀fọ́ wàhálà mọ̀tọ́ba fáìlì alẹ́ ti ànáhó mùsànnà tọ́ba ti jẹ́ jámù ẹ̀ tẹ̀ ní fúgbẹ́mù rárá àbáwò lásán ẹ̀sìn wọn ò jẹ́ tòbá rí ẹ̀sìn ẹ̀dá kan dé mọ́lẹ̀ dáadáa وأما الألف سيدك عدلة أي اقرأ وأما الألف فتكون علامة للرفع في تثنية الأسماء إقرار وأما النون أدوم إيه أي يكون كنت يوم أجام الفرافة نبي تثنية الأسماء خاصة نبي سوقا بميجي العصا ويقا إيه ميجي خيري ikọ̀ méjì lásán فاعل مرفوع وعلامة رفعه الألف لأنه متأخر ربيع سيرينيا ربيع سيرينيا آه بجم الحق بالمثنى كان بين لازم ètò ọkẹ lọ fi lépa ba lásán ni kì í sara rẹ sọ àwọn ọ̀rọ̀ mí náà bẹbẹ kí wọn lọ fi lépa ba tí ì sara rẹ bí alẹ wọn mọrọ yìí àbí bákìrì àti umaru wọn ń pè bẹ́ẹ̀ ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ alikọmọrọ yìí òṣùpáàtò àdìgẹ́jẹ bẹ́ẹ̀ gbogbo àwọn yẹn wọn ni mo hákùbọ musanna wọn lọ ń pè wọn bẹ́ẹ̀ náà ni ìsìnlẹ̀ ni ìsìnlẹ̀ tá a ní mọ́láhábí mùsàlẹ̀ bẹ́ẹ̀ náà ni kílà àti kílìkà mùsàlẹ̀ làwọn eléyàn kọ̀ tó ń jẹ́ mọ́láhábí mùsàlẹ̀ ọ̀bọ̀ di yénìsì wọ́n kàn já sí páwọn ọ̀yẹ́ ti kíni o wọ́n kàn lálàyé àbẹ̀ wọ́n kàn wọ́n lálàyé wọ́n nì. fáyipá ńlọ fi ti àlẹ́ sùnmọ́lẹ́mọ́tò ìyẹn kìlà nígbà yẹn ẹ ṣe ìrọ́bù rẹ ní ìrọ́bù ìrọ́bà alimusabi bí ká sọ pé hadọ̀rọ̀ sọ̀dí kọ́ ní kìlà hùmà ọ̀rẹ́ méjèèjì dé ṣùgbọ́n èyí tí mo fẹ́ sìn yẹn ju sọ̀dí kọ́ ní tẹ́lẹ̀ fàáyìlú mọ̀rọ̀fọ́ wàhálà mọ̀tò bá fàáyìlá àlì ìyànnẹ́hu mùtánì kìlà hùmà yẹn kọ́ tó jẹ́ tàwọn kìdì fún kìlà hùmà yẹn bó láti yẹn ju rẹ̀ mọ̀rọ̀fọ́ wàhálà mọ̀tò bá fàáyìlá àlì وهو مضاف هما ينجي كنو مضاف إليه مبني على السكون في محل جر so sùnmọ́ tẹ bá lọ fi fi ismu zahir nígbà yẹn ẹ sì rọ́ọ̀bù rẹ̀ ní ìrọ́ọ̀bù wo ẹ dá mi lóhùn ìrọ́ọ̀bù wo láti ismu mọ̀kòsù ẹ̀sìn. جاء كلا الطالبين رأيت كلا الطالبين mọ̀rọ́tù bí kílà sọ́ọ́lì bẹ́yìí ni tẹ̀bá ti ń débi kílà yẹn ẹ̀kẹ́ máa sọ pé <laughs> mọ̀nsúbù wà láwọn sinẹ́sì bí yìí ẹ̀ sọ pé kí ni o ah, ah, fatihatu muqaddaratu ala kí ni o ala alif sọ́jà ń sìn mọ́ni àmìta min zuhuri ha àtàwùzù láti wí fóun nìyẹn tó bá àrùn yẹn rí nìyẹn orí bẹ́ẹ̀ ká di abala yẹn mọ́lẹ̀ ọ̀yà amánùnù. في الفعل المضارع إذا اتصل به ضمير تثنية أو ضمير جمع أو ضمير المؤنثة المتقاعدة. طب ابن عجرومة رحمه الله قال يا واري النون وما جامع فراسة في الفعل المضارع نبي àárọ̀ níbi ọ̀rọ̀ ìṣe tó jẹ́ mọ̀dọ́rẹ̀ ìhun tí à ń ṣe lọ́wọ́. tídọ̀ mi rú odi méjì bá dàpọ̀ mọ́ bí irú àpẹẹrẹ yezhabu tó di kí ni o yezhabani àbí tẹ́sí habani ẹ̀dgẹ́t àwùjọ mi rú jàmọ̀rin àbí arọ́pò orúkọ èèyàn ti pọ̀ tó bá dàpọ̀ mọ́ lọ́rọ̀ bó ti ń sìn bí irú yẹkitubu tí ó di yẹkitubu náà àbí tẹkitubu náà mo bẹ́ẹ̀ ń gbádùn ọ̀rọ̀ mẹ́ẹ̀. أو ضمير المؤنثة المخاطبة àbọ̀dàpọ̀ mọ́ arọ́pò orúkọ obìnrin tá à ń bá sọ̀rọ̀ bi irú tẹkọrọ tí wọ́n padà di tẹkọrọ ìyìn náà mo rò bẹ́ẹ̀ tiri bẹ́ẹ̀ sọ irú bíbà yìí sínú nìyẹn bí etí sáǹdì níbẹ̀ tó wà lẹ́yìn rẹ̀ bó ti rẹ̀ ní sọ ṣùgbọ́n ó ní májẹ̀mú májẹ̀mú rẹ̀ náà lásán yọjọ́ fún ìlú mọ́tò àléfù méjì ọmọ àwọn abẹ àbíwáwò méjì àbíyáwò mo kà tọba májọ méjèèjì yẹn dandan ni kó pé ó fi hàn pé amúrò òkú nù rẹ o ọ̀rọ̀ bó ti yé títa bá fẹ́ pé àtọ́ọ̀lì báyìí ẹ̀yọ̀ kan ti tó wa péré ọ̀yà àtọ́ọ̀lì báyìí ọ̀yà mọ̀ bẹ́ẹ̀ ká da o àìwí rárá ọ̀yà bẹ́ẹ̀ ká da o màrúfọ̀ ẹ̀yẹ dáhùn wà á lámọ́tò wà fún ẹ̀hí àlì lẹ́ànáhù mùsàlì yẹ́ta àlámẹ́ni ọ̀yà fẹ́ẹ́lì mùsàlì. مرفوع وعلامة رفعه ثبوت النون لأنه من الأفعال الخمسة لا تسيبوا يوقنا لها شوف كلا بقنا الدرس التاسع كما قلنا لهم الله إن شاء الله والدرس التاسع يقوكسا وني علامات النسب أو من نسبة هيا نعم وللنصب خص الفتحة والألف والكسرة والياء وحرف طو عفاني بفن نصب خمس علامات عوامل مارو òun lọ́wọ́ àfúnẹ́sù gẹ́gẹ́ bí ibùdó àjòrò máa ṣe sọ àmì خلافه هنا الفتحة إذا دوم ذلك له فتحة دوركم علامة أصلية للنصر ولا لا يقول في بالك ولا يقول هنا كله فبد يبان ذلك له فتحة عقد أموني يا لا ينال الألف أنا كما قال فتحة kò sọ pé dọ̀rọ̀ tul kẹ́lìbà mo lu ajá alikẹ́lìbà kẹ́lẹ́ kó ti gba fàtà bákan náà àpẹẹrẹ alif oníkọ́sọ yìí pẹ̀lú ayétu abáàkà lórí bàbá rẹ ẹ̀rípa lè fún láti ṣèdáni mọ́ nẹ́sùbù rẹ ti kásra bí kọ́sọ yìí pé àkìrọ́mùtú almu'minati àyíkpé kẹsàn ọ̀hún lọ́jà mi iná sùnmọ́ níbẹ̀ síyà oníkan sọ pé àkàràmùtù alimusulimina awele muslimayini tinon onífẹ̀yìn lomodori ìtàsẹ̀ kọ́tẹ́nì àfọlù khamsa àdìgá ti bẹ́ẹ̀ hasunun bí kẹsàn yìí pé lan ayé habu ẹ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fún wa. ọwọ́ ajá tó dàbí pé béèrè kan wáyé pé mọ́tà ti fún un fatahatu alámọ́tà náà ìgbà wo òun ni fati àmà ajá mi náà sùrà. ọ̀yà. نعم بالنسبة للمفرد وجمع التكبير والفعل المضارع الذي دخل عليه ناقصا ولم يتصل بآخره شيء. طب. èsì wá wáyé ìgbésẹ̀ rí fati àmà jami fún nẹ́sùbà láàyè mẹ́ta àyè àkọ́kọ́ òun ni al-ismul mufrad wọ́n rẹ̀ bẹ̀rọ ayétu rajulan ayé rajulan ńkọ́ ọ̀fọ̀rọ̀ ló bí mọ̀rùsọ̀rọ̀bù wà alámọ̀tò náà bí alifásitì. ẹ̀dígẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà sáà tí mo tún jẹ́ mufrad àti wí fún wa ó tọ́ka sí ẹyọ̀kan lọ́kùnrin àbí lóbìnrin wọ́n bí àpẹẹrẹ ká sọ wípé kí ni o ẹ àwòláàdì kí ló wá rí nípa ti di àwọn àwòláàdì nǹkan ẹ ọdọ àrò ayétùlọ àwòláàdì ẹyàlẹ àwòláàdì mẹ́rin nǹkan mọ̀fọ́n ló bí mọ̀nsọ́ alámùtú nẹ́sì bíi hí alifati àlẹ́ anáhu yàmú tẹ́sí ẹ máa wí sí bẹ́ẹ̀ nǹkan tó burú láti wí sí bẹ́ẹ̀ mo rò bẹ́ẹ̀ tiri bẹ́ẹ̀ ìkẹta fẹ́ẹ́ pé fati àwọn ajá mi fún nọ́ọ̀sì òun ni àlùfẹ́ẹ́ ló mú dọ́rẹ́ tí àdáàtú nọ́ọ̀sì yìí bá ti kí ni tó bá ṣáájú rẹ̀ àdáàtú nọ́ọ̀sì yìí bá ṣáájú rẹ̀ yìí kì í sọ wípé ha dàkàltú alimọ́sídá lé ọ̀sọ́lìyà mo wọ mọ́sálásí láti lè segin láti lè kírun ha ọ̀sọ́lìyà yẹn ń kọ́ kí lẹ́pẹ́ àfẹnumọ̀dọ́rẹ́. منصوب وعلامة الناس على منصوب بكنه اللام لا ممكن تعليل اسمه وعلامة به الفتحة ربما ما آه، so nǹkan kan ò ti dàpọ̀ mọ́ ìgbà yẹn rẹ̀ tó bá rìn àti rí mi. ọ̀ya ẹlẹ́ẹ̀kejì wa mọ̀ alif. منهما رأيت أباك وعقاب وما سكت ذلك ọlẹ wa ara lè fún ni ọmọ ajá mi nẹsà ààyè kápẹrẹ ìlàsọ́yìn kọ́msà bí àwọn orúkọ mẹ́rin yẹn. ikọ̀ hmm. sọ pé àkìrọ́mùtú zàmọ́lé kí yẹn sàpọ́nlé wọn náà lọ́yẹ̀ kẹ́ sàpọ́nlé lọ́wọ́ kí wọ́n á ti pé wàá sọ̀rọ̀ ẹ̀dẹ́rú àpò lè sàpọ́nlé olùmọ̀tọ́ba ẹni olówó náà lápọ́nlé fà wọ́n yé àbò kí wọ́n bá ti mẹ́ sójú ọ̀nà ọlọ́run òbó ti bẹ́ẹ̀ ní ìmọ̀ ní mímọ̀ ní ẹ̀rọ àti ẹ̀sà kan ní dá ilmi àkàràmùtù dá ilmi ọ̀rọ̀ bó di bẹ́ẹ̀ ní ìsìn ọ̀yá dá yẹn kan maf'ul bihi mansub wa alamatu nasbihi al-alif لأنه من الأسماء الخمسة وهو مضاف مالك مضاف إليه. أدنيجو eléyàn a ní di kásẹ̀ tó máa padà bẹ̀ lọ ọ̀yà wa amali kẹsàn-án tó. ẹ wàá rí kẹsàn-án jẹ òun máa jámì fún nẹ́sà níbi jámù anẹ́sì sálìmù nìkan bírò èyí tí mo ti wí fún yín lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ lápẹẹrẹ ká sọ yìí pé àkàràmùtù mùsùlùmáàtì àlùmùsùlùmáàtì yẹn máa jẹ́ kí ẹ lè wí dáadáa nìyá mẹ́tẹ́n hàn lè fà tààtì lẹ́yìnàhù jámọ̀ máa nẹ́ sọ̀rọ̀ bá àrùn yẹn ṣe rí nìyẹn a kàn lè fún wa ní òye pé kí la lè mú wa ní jámọ̀ máa nẹ́ sọ̀rọ̀ lè bẹ́ẹ̀ ìwọ̀n títà tàní ti bá parí rẹ̀ bíi fásimọ́sù àbí kọ́tà mọ̀pábó ní bíi sùhàdù mọ́ríyámù sẹ́yìn mọ̀ pé kọ̀sánmi àbò lára rẹ̀ bíi zainab ẹ̀ sọ di zainabatu hindu hindatu ọ̀bọ̀n ti bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ìròyìn akọ tí ò ní làákàyè ní òkè jìbá ló ń rọ̀ sí yàtú ọ̀bọ̀n ti bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni mo tí ò ní làákàyè tá a fẹ́ sọ di kékeré tó já kọ bíi díríhàmù ẹlẹ́sọ̀pẹ̀ dùrà ìhìmọ́tù ìrọ̀bù jáwọn anásálẹ̀ náà lẹ́dẹ̀ẹ́sì bẹ́ẹ̀ náà ni àtúmọ̀wò alimọ̀mùdúdà. bí kọ́sípẹ́ nìkan bẹ ń pè ní síbù obìnrin kan ládùúgbò yìí ń kí ni jámù rẹ̀ ọ̀jẹ̀ kì í kọ́tẹ́ sọ nìyẹn ńgbà bí. bí aládùúgbò yìí kẹ́tẹ́ sọ ní sálímọ́ sálímọ́ rẹ̀ náà ni mo kà fi mu wá náà. àti wọn jẹ báyìí pẹ́ nìkan lẹ́yìn ń pè bẹ́ẹ̀ lọ́dọ̀ bákan náà ibùdó a rahimahullah oníwà amàlìyà. tọ́ ọlẹ̀ wá rí yàǹtẹ̀ àmì nasba ni níbi méjì àti ní méjì pa nígbà tó tó àníwọ́ fáàtì tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú pé nínú yẹn máa gba kẹsàn láàbì lè differentiate láàrin rẹ̀ sí jáwọn ọ̀dàkàrí sáré kọ̀rọ̀ sùn lèkìtà abéènì mọ̀kátìrà méjì àlèkìtà abéènì nǹkan ọ̀fọ̀n lóore wàǹsóbò alámọ̀tánà sí bíi àdìyà àdìyànnẹ́hó nǹkan ẹ̀dígẹ́dì rẹ̀ tọ́ba sì yẹ jáwọn ọ̀dàkàrí sáré mú nǹkan táwọn pọ̀ مفعول به منصوب وعلامة نصبه الياء لأنه جاء مذكر فأنا يجريني وأما حذف النون وأما حذف النون فيكون علامة للنسب في الأفعال الخمسة التي رفعها بالثبات tó ó lè wá rí hanunu dànù òun náà máa jẹ́ àlámọ̀tà lè násìbí àmì násìbà níbi ìfín ìlú márùn tá a sọ lẹ́ẹ̀kan yẹn lóònù ló dúró ṣinṣin bẹ irú àpẹẹrẹ kẹ sọ wípé à ń tù mọ́ láńtẹ́kìzì bá ẹ̀yin méjèèjì ò ní parọ́ à ń tù mọ́ láńtẹ́kìzì bá kí ni à ń tù mọ́ yẹn náà jàmá ẹ̀já kọ́kọ́ yanjú yẹn rẹ̀ wọ́n yín ló abẹ́ ẹ̀ mọ̀ ìtọ́ mi rú mọ̀ nfàṣẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ pé ní mọ̀ tẹ́lá mọ̀bí ọ̀rọ̀ sùkúù fí máa lè kí ni rọ ọyá ńlá yẹn ńkọ. ẹ ṣeun tẹsibí ìgbà yẹn ńkọ mọ̀sùn bòbí wọn aláwọ̀tò náà sì yìí asùnú lẹ́ànàhù ọyá wà lè jóun lásù. ẹ káàrẹ̀ ẹ káàrẹ̀ ẹ káàrẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe wá wà láyé ẹ̀jẹ̀ tó fẹ́ ẹ̀ ní òye ká gbádùn fẹ́. سؤالي وكانت عاوية يكفي يكفي الدرس العاشر كان في سأقوم العناني علامات الخفض عوامي الخفض وزي اللي ننسال هيا ولكن ثلاثة علامات الكسر والفتح هيا فأما الكسر والكسر فتكون علامة الخفض في ثلاث علامات يجب المبرد المبرد to ibùnà ájúrùmà rahimahullah oníṣẹ́rí kàm ó ní àmì mẹ́ta àmì àkọ́kọ́ òun ni àlìkẹ́sìmọ́tò bí kì í sọ wípé kọ̀rọ̀jìtò mínà lè bá lẹ́dí. بعد الصبح كان في خمس نسية ها كيف سؤال أقول هي ها كنت من الطالبين خدري يعني صفات سلمت على إبراهيم ربي أدري بين نعم. حواسي مليطة كوني سيري كسران أو وما جامع في خفض láàyè mẹ́ta bíi pé béèrè wa pé ń gbò ní kẹsàn-án máa já mi fún hop tẹ̀sùmọ̀ fóun náà nípìnlẹ̀ àbí kẹsàn-án yẹn ni aláàmọ̀tún àṣìlíyá fìlíjàm gbọ̀dọ̀gbọ́dé gbogbo àwọn méjì yòókù yẹn ń jẹ́ kí ni fara àìsíà sọ nípa bẹ́ẹ̀ níbi orúkọ ẹyọ kan bí irú èyí tí mo mú wá láfẹ̀rẹ̀ fún yín lẹ́sẹ̀ pé kàrọ́ọ̀tì tó mí náà lè bàlàjì من البلد ينقع البلد كلا يقول مجرور بمن وعلامة جره على كسرة لأنه اسمه مفرد منصرف أو يسيبه oríṣi ìṣe pé lèyàn náà yéṣu mufrad nìkan o sáà pé Ibrahim yéṣu mufrad ni wọn padà jáàbí monsori ẹ wì sí. lẹ́yìn náà ni pé kẹsàn-án máa jẹ́ àmì fún họ́ọ̀fù níbi kí ni jami tẹfsir alimusọrif ẹsùn wí sóhun náà níyẹn kó fi lè jẹ tààrífà jami amani a nǹkan mi ò ní wọlé síbẹ̀ lójijì dígbà lọ pé kasantu la kìláàmà ọyọ àlà kìláàmà ńkọ ẹ ẹjá sọ̀rọ̀ bọrẹ abẹ kasantu minali akilami ẹjá wí bẹ́ẹ̀ mọ ọrùn díẹ̀ nínú kọlámù yẹn. màjọrò bí mi. jamu tẹsiri mo ń sọ kí la wọ mo ń sọ̀rọ̀ fún yà. kí ni fa yẹn máa gbà bọ fẹ́ mọ. a èmi ò lè bá yín lọ. mi ò lè bá lọ ẹ̀rọ kílẹ̀kílẹ̀ yẹn kọ́ bá. a kò gbọ́dọ̀ kọjẹ kọjẹ gba kẹsàn kí là ń ròyìn alẹ́ ìsẹ̀jámu dúmọ̀ yẹn lé padà sílẹ̀ ẹ sọ àrùn yẹn dáadáa o mistake ti máa ń wáyé bí àwọn òbí tó bá fẹ́ wí jámù zakari sálẹ̀mì ni wọ́n sọ pé sálẹ̀mì ṣé sálẹ̀mì ni àbí sálẹ̀mì nígbà tí èsì àkọlà ń ròyìn jámù gẹ́gẹ́ làwọn gbàdérò ṣé tẹ̀sílù lẹ́ ròyìn ta ló ní sífàmù sọ̀rọ̀ fìjàmá ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ fi ní fún ní rọ́ọ̀bù rẹ̀ òun ló ní ẹ sọ pé lè anahu jama'u takfirin munsarifun òun ló ní nǹkan rẹ̀ kì í ṣe takfiru làwọn ń bá wí kò sí ìtọ́ka wà pẹ̀lú takfiru. ẹsẹ̀ wí ni òun lọ́lọ́ ọba òun lọ́lọ́ ọba sọ̀tọ́rí kìí sọ̀hún lónìí wàá yìí la ẹ̀sìn lè tún ṣe ní kábàrù tí ó fi lọ ṣùgbọ́n ká fún ní kẹsàn ọwọ́ torí kẹsàn kan bẹ tí ń jẹ́ mi sọ́ọ̀rì fún mi ọ̀wọ́ tí bẹ́ẹ̀ ń sìn torí bẹ́ẹ̀ sọ abala yẹn dáadáa. sọ nípa bẹ́ẹ̀ bí irú àpẹẹrẹ wo ni a wá sọ pé kàtàntú àmínà làkìlá mi tí mo wí yẹn bóòlù àti ìwé òun náà láti ìrọ́bù rẹ̀ ń sìn pé mọ̀jọ́rù bí kíni o lèmi wà aláǹfì jáwé he àlẹ́kẹ́sọ̀ tó lè ànà ìwé jáwé tẹ̀síìrì mú sọ̀rì fún ẹ̀wì bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ sì wà kábàrún náà yọ lọ ju kẹ́ kó ti pẹ́ ń lọ fi tẹ̀lé tẹ̀síìrì yẹn lọ. tí alifu alama wà níbi tẹ̀síìrì ẹ̀ lè fún tó mọ̀ rẹ̀ tí mo ń sọ̀rọ̀ fún náà sì tún ní alifu ọ̀la ṣùgbọ́n tẹ̀síìrì ọgbà kẹsàn-án ṣùgbọ́n mo fẹ́ fààyàn fún yín ni pé mò ń sọ̀rọ̀ fún yín kì í ṣe tẹ̀síìrù lónìí níbi ipá fi fún rọ́ọ̀bù tá a fi fún ní rọ́ọ̀bù rẹ̀ tó di ń sìn àbẹ́yìn gbọ́ kí nìkan tó ń pè ní tẹ̀síìrù mò ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ lè rí ismu mufradu mò ń sọ̀rọ̀ ismu ẹ lè sọ pé jámọ̀ mò ń sọ̀rọ̀ ẹ pé jámọ̀ yẹn ní yí fún ara rẹ̀ tó di ń sìn ṣùgbọ́n rúgbó ṣe rí a bó ṣe lè túmọ̀ sífà tó bá rí fún ọjọ́ tẹ̀síìrù ní àlìfọ̀lá mùsọ̀rùfù yìí náà ti kíni ó ní àlìfọ̀lá. náà mo fi sáré pé yín sákèsí lọ síbi jáàmù mùsákárì ẹ̀ ọ̀gá lọ pé mùsákárì lè wí mẹ́ kí ni wọn láàpẹ̀ sálẹ̀mù yẹn mú yóò dùn ni tó bá rìn ẹsẹ̀ rí nìyẹn. nínú ọ̀nà tí kẹsàn tún lè fi jẹ́ kíni o àbí tí kẹsàn lè jẹ́ àlámọ́tò ìrẹ́ eh, eh, nìyẹn o sọ sọ pé ló tàbí ewì láti kí náà. èyí sì wúyẹn náà bẹ́ẹ̀ ìmọ̀ bó ṣe wà nù wà nù tíra àtọ̀dọ̀ yín àbí kò sí ń tẹ́rí fi yẹn tó ń sì wọ̀ jámọ́ kẹsùrọ̀ tẹ̀síìrì kí n bẹ́ ń bí mu sọ́ọ̀rì tí àyìn yìí ni ó fi hàn pé tí ìbáṣe pàm bá járe sí ibọ̀ wá kí lásìkò jámọ̀ tẹ̀síìrì alimusọ́rìfù bẹ́ẹ̀ náà lélẹ̀ jámọ̀ eh, alimuhanẹ́sì asàlímù bá ṣe wí nìyẹn tó bá nìyẹn ṣe rí nìyẹn. sọ bí irú àpẹẹrẹ ká sọ wípé mọ̀rọ́ tóbi musáfìrọ̀ọ̀tì mọ̀kọjá lọ́dọ̀ àwọn arìnrìn àjò. هيا مسافرات إنقا اسم مجرور بمي وعلامة جاره الكسرة لأنه هيا جمع لمؤنث السالم أوكي هيا وأما ليا أوكي تنوين لكوكا ها إيه يا èmi فوني ní ولا ọlá àwọn ọjọ́ ọkè bí musa akẹrọ ọsìn ọgbà tẹnuwìn nàbí ẹ kò sí nǹkan tó burú mi ò lè gbà. ẹmí ìṣòro kò tẹnuwìn ẹ má ṣe bẹ́ẹ̀ jáde lásán ni ẹ pè ọyọ yóyá. àbíyá. ọ̀gá wọn ni wà á ń ẹ wàá rí ya Ibn Ajuruma rahimahullah kọlọ máa já mi fún kàn fi salasati mawadi'a láàyè mẹ́ta àkọ́kọ́ fil asma'il khamsa àwọn àbúkà yẹn àwọn àbúkà yẹn bí kọ́sọ́ pé sallamtu ala abika ọ̀yà abika yẹn kọ́ abi majuru bi ala wàlámù tìjàrí hi aliya. نيابة عن الكسرة لأنه من الأسماء الخمسة وهو مضاف كاف ينقى مضاف إليه مبني على الكنو على الفتح في محل كنو جر الإضافة سعد سلاية يقول أسماء الخمسة في من وع الله يوجه كنو مكبر عن كنك تعصف عليك so, um, àti jáàmù mudakari sálì yáa tó máa عمي àmì kíni àbẹ́ ẹ̀dí kẹ́sì sọ bí ro kẹsàn yìí pé yanni sàlámtu alẹ́ nàìjíríì mọ́sálámù sí àwọn tí wọ́n pààkì ànàìjíríì ńkọ́ ismu majrur bi ala wa alamatu jarrihi aliya niyabata anil kina anil kasrati li annahu mudhakkarin salimu ẹdigẹti ibùdó àìsí orúmọ rahimahullah ọsọ báyìí pé. وأما الفتحة وأما الفتحة فتكون علامة للحكم بإسم الله تعالى المصرف. طيب. قل لي إيه وما جامي فون حق نبي أروف أدويفي لا ينصر. إي إي كانت مصرف من ينفك يعني إجبار تنوين. إجبار تنوين أي فون تنوين. níbi tí domateni bá lè hàn bẹ́ẹ̀ àìgbọ́dọ̀ fún ní domateni níbi tí fatateni bá lè hàn bẹ́ẹ̀ àìgbọ́dọ̀ fún fatateni kì í tẹ́ wà gba kẹsọ̀teni rárá. mo tọ́ fi ń pè ní láàyò sọ̀rọ̀ fún yẹn mo gbọ́ ti mo gbọ́ ti bẹ́ẹ̀ sọ bí irú àwọn àpẹẹrẹ tí a sọ fún wa yẹn ká sọ yìí pé. سلام على إبراهيم تدري على إبراهيم إبراهيم ينقى هي داون اسمه شو بعلى في جره الفتحة نيابة عن الكسرة لأنه اسم لا ينصرف إن كذاك من بفوا كنكلي هونيكي كن ما جمو الممنوع من الصرف táàbà fi pè é ní màmú náà mìíràn sọ́ọ̀fù wọn làwọn májẹ̀mú tó dé abẹ tí ọba fi kó ní màmú náà mìíràn sọ́ọ̀fù májẹ̀mú méjì àkọ́kọ́ tẹ́bá ti ṣe ní ìdọ́fà ó ti kó ní màmú náà mìíràn sọ́ọ̀fù nìyẹn ìrọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù sátútì ọlọ́run laqad khalaqna al-insana fi ahsani taqwimi nítorí pé àṣà nìyẹn màmú náà mìíràn sọ́ọ̀fù ni asọ̀rọ̀ afa rẹ̀ lèlè ìdọ̀ ọ̀fà sẹ́yìn mi ọ̀rọ̀ kejì òun náà ní kó alif wọlá bí rọrọ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní innama sadaqatu lil fuqara'i sẹ́ni gbọ́gbọ́ awọ́sẹ̀ lé ní nsàlẹ̀ lórí ni ní ìdọ̀ ọ̀fà ọ̀bá nìyẹn ti bẹ́ẹ̀ ògbélé ní ti wá aláwọ̀ sọ̀jáde àlìkẹ́sọ̀ ọ̀tún lẹ́ẹ̀ máa wí fún wọn. ẹ wàá rojọ́ sí kílẹ̀jọ́ tẹ́ rò sí. لأنه يتبع ما قبله المجرور بحرف الجر اللام ربا في جار أبي ألف ولا مسكين بمبه إيه واري أو الأسماء التي تمنع من الصرف ọ̀pọ̀ bí ekò ekọtẹ mọmọbìnrin bíi fatima hamzatu sọlẹ hatu tẹtigẹdẹ ọsàmọtò àyíṣàtò màáwìyàtò sùhàdù mọríyàmù sọba kan náà nínú àwọn àlùmọ̀mọ́ mi náà sọ̀rọ̀ òun ni àìlẹ́mù àjẹmí ẹ̀kọ́ àjẹmí tá a lè túmọ̀ rẹ̀ kí n fẹ́ túmọ̀ tí ń tún níbi ìbọ̀rọ̀ irọ́ làwọn kan máa ń pa ọ́ wọ́n lè túmọ̀ ilé ọlọ́run gbẹ́bẹ̀ mi irọ́. bẹ́ẹ̀ náà ni àlẹ́ àìlẹ́mù yìí ní àlìfi wọn nùn ẹ̀kọ́ tó ti pálí fún bẹ́ẹ̀ náà nàlẹ́ alamu lẹ́dí yẹ fún ala wazn fẹ́ẹ̀ èyí tó wá ló sọ fún ìlú bíi kí wọ́n máa pè yàn ní ayman yazidu ẹsẹ̀ wọn jẹ. ìkarùn alẹ́ alamu lè mọ̀ra kẹ́bù tẹ̀rìkì bá mọ̀ jìjà èyí kan tó yẹ kó agbégunra wọn ní agbégunra wọn tí wọ́n ti rò pọ̀ bíi èrò báàlà bákù àti kẹ́ẹ̀dì bẹ́ẹ̀ alẹ́ lẹ́dí yẹ fún ala wazn fẹ́ẹ̀ tọ́wá lórí òsàn fún àlùbí ọmọrù húbálù ìkeje àsìfàtú lẹ́tì aláwásìmí fàìlàn ìròyìn tó wá lórí òsàn fàìlàn bíi àtúnṣàn gbogbo ọ̀yẹ́ náà nínú àwọn ọmọ nínú sọ̀rọ̀ fún wọn. ìkẹjọ òun ni ìròyìn tó wá lórí òsàn afàìl bíi irú afdal ẹ ahsan tàwílẹ̀ kan kọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ní sọ ìkẹsàn àsìfàtú lẹ́tì aláwásìmí fàìl àbọ̀wá ní kí ni wọ́n mọ̀ fàìl bí ó ń kà irú ẹ̀ náà lọ́wọ́ àmì rúbá tẹ̀wí wọ́n rúbá mẹ́rin mẹ́rin kọ̀tùláṣà sudas tẹ́lá ń gbàdá fàálù sudasi yá gbogbo wọn yẹn wọn ló fi pé wọ́n rúbá lọ́wọ́ àmì wọ́n rúbá ẹ̀ rí pé káàtẹ̀ ní fáńkìfù mọ̀tọ́ balẹ̀tún mínà nìsa bọ́bá wà láyé nẹ́sùbà náà ẹ̀ rí pé wọn ò fún ní fati atami àtikẹ́tì bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ náà lè tọ́ wá ní mọ́fà àyè òun náà ní mọ́sùn nínú àwọn alimamunu mina sọf òun lè fẹ́ pípẹ́ yẹn rẹ̀ gbólóhùn okar okar bidon wọ fat ẹlẹ fún fati agba mi okar jamu okra fàìdàtú mi ni ajámi okara ẹ mọ̀ pé kẹsàn-án lọ yẹ ká kú tó yẹ kó dùn gan kò dùn mọ́ bákan náà nínú àwọn mọ̀mọ́nú mi òun lè kọ́tọ́ parí pẹ̀lú àlééfù obìnrin mamudu dàbí hamra àtìkẹ́ hamra u àtìkẹ́ gbogbo wọn yẹn mamudu mi náà sọ̀rọ̀ èyí tó parí ni muntaha al-jumu'a níbi tí jámù kẹ́yìn sí bíi mọ́sídù mọ́sáájídù bíi jámù kẹ́yìn sí bọ́lá bá rìn yẹn di sọ bí àwọn abala yẹn ẹ̀kọ́ kọkànlá tó ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni ádùn tá a fi lọ fún sinmi ráńpẹ́ òun ni àlàmọ́tòlì jazmi àlàmọ́tòlì jazmi àwọn àmì jazam fẹ́ràn hmm. wá sọ pé jazmu yìí àfáàlù nìkan ló ní orúkọ òní ń bẹ ó sì lọ́nà méjì tá a fi gẹ́sì jazmu sùkúrù àti hasùn ni ọ̀yà wọlé jazmi. فأما السكون فيكون علامة للجزم في الفعل المضارع الصحيح الآخر وأما الحذف فيكون علامة للجزم في الفعل المضارع المعتل الآخر وفي الأفعال الخمسة التي رفعها بثلاث طب wọ́n ti rí jazmu wọ́n ní àmì العلامة الأولى kula wọ́n السكون. سكون. ìyẹn ni pé fífún fíyìn léyìn ní sùkùn hmm. fún ní sùkùn èyí tó yẹ pé yọ ṣẹlẹ̀ sí àlìfẹ́yìn sọ̀hí hul ààfẹ́ fíyìn lè tọ́lá láàfíà nígbẹ̀yìn bírú lámìyàn jọdẹ tọ́ọ̀rì kún lè sọ̀nàmì lámìyàn jọdẹ tọ́ọ̀rì kún lè sọ̀nàmì tọ́ọ̀rì kò sí kí ni o kò forí kanlẹ̀ fún òrìṣà. يسجد ينقى فعل مضارع أيدان إلم وعلامة جسمه السكون كما بطيبه so inú ọ̀nà ẹ̀dẹ́gbà rí wọn nìyẹn òun ni pé sùkúùnù yẹn máa jáde fún jásùmù níbi fáyìnlì tó lálàáfíà nígbẹ̀yìn dírú yẹ́sù tòdì yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò bá jólókò mẹ́rin ni ذلك الرجل لم يخاصم حديثين لم يخاصم ربعين. ها هذا الولد لم ينفطم في جاي سرقة خماسينية أدربين بكنا ọdún fẹẹ mú sùdá sí jáde kọ má ti gbé ọyá fún ìlí kan lam yastakfir lam yastakfir ṣaitan tó àyè pé fẹ́ fi ṣaitan ọ̀dà bẹ́ẹ̀ bí ọmọlẹ́yìn rẹ̀ kan kọ̀ wá foríjì rí ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ń sìn sọ́ni wa amal haf ṣùgbọ́n haf fún tiẹ̀ òun máa jáme fún jazz níbi alifáìn lè mọ̀dọ̀rẹ́ alimọ̀tẹ́lẹ̀ ààfẹ́ níbi fíìn lè mọ̀dọ̀rẹ́ òtọ́ jẹ́ àbàrùn nígbẹ̀yìn ẹ̀dẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn bí ká ló pé lámù yẹ di àwọn muhammadun lè kọ̀tẹ́ àti rọ́ọ̀hìmì lámù yẹ di àwọn yẹn kọ́ ya yẹ di àwọn fàyìn lomodọ́ọ̀rì ọ̀yà majizum bilam wà alámùsù jazmíbi ẹ sọ pé hasu harifilẹ̀ ìlà bẹ́ẹ̀ ni ká dé hasu harifilẹ̀ tó bá àrùn yẹn ti mi ẹ̀sìn má agbára wípé àwọn aláàfin àbàrùn ni wáyé. لم يرم حتى حرف العلة لا لا لم يسع حذف حرف العلة لا لا ربط ها آه. كي جرنا على الأفعال الخمسة هنا ما جاء حذف النون حذف النون ربط ينزل خلاص بعد ذلك ولا تكتم الشهادة هيا تكتم انقا فعل مضارب مجزوم بلا الناهية أي أيوة ودادا مجزوم بلا الناهية وعلامة جزمه حرف النون لأنه من الأفعال الخمس دي يعني تريني بهذا القدر إن شاء الله نكتفي ونرجع المرة القادمة إن شاء الله